بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين بسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقول الله وبعد باتي أقيني بوبا لوري أمان ìdẹ̀ra rẹ̀ tọ́pọ̀ lé wa lórí àwọn àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ ti ń ṣe fún wa ní gbogbo ìgbà kò ló ń kà kò sí láfiwé kò láfijọ kò lẹ́gbẹ̀rẹ̀ rárá ọlọ́run ọba yìí òun náà ni ọba tí olùgbàgbọ́ òdodo yóò máa rántí rẹ̀ ẹni tí ó sì gbàgbọ́ náà ọfẹ́ ọkọ̀. ńṣe ni ìrántí ọlọ́run ọba ìlẹkẹ ọlọ́run máa wá sínú ẹ̀mí rẹ̀ báhàn rẹ̀ ọba tiẹ̀ gbé jáde rárá bó ti kó mọ bí o bá rántí ọlọ́run ọba láwọn ìgbà kan tí ara dẹ ìrántí ọlọ́run ọba yóò máa wá sí ẹ̀mí rẹ̀ nígbà tí ìnira ilé koko nígbà tó bá ṣẹlẹ̀ sí ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo àtìgbà ọ̀rọ̀ ìgbà ìgbà ìdẹ̀kùn ìgbà ìrọ̀rùn yóò mọ ọlọ́wọ́n ọba pẹ̀lú ìgbà ìṣòro ìgbà ìpayín kéke ìgbà tí wàhálà dé ìgbà tí láàtìbó dé ìgbà tí fìtínà dé yóò tún mọ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọ̀la nígbà náà nínú àwọn àdáyanrí tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọ̀la tó ti fẹ̀sà fún olùgbàgbọ́ òdodo lélẹ́yìí lófi yẹ pé olùgbàgbọ́ òdodo ní gbogbo ìgbà ní gbogbo àsìkò yóò mọ dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí orí tọ́lọ́wọ́n ọba ṣe yìí ọ̀pẹ́ni fọlọ́wọn ọba tó ṣe àwa lẹ́ni tí dúpẹ́ lórí gbogbo àwọn ìṣesí yòówù tá a rí ká bára wa èyí tó dùn má ní àti èyí tó kúrò fún yàn ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ rẹ̀ ó túbọ̀ máa bá anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi tí ó lóore jù lẹ́ni tí ìrántí ọlọ́run olókọ́jù níbẹ̀rù ọlọ́run àti ìrántí ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí yàwá Àìṣà radiyallahu ta'ala anha wọ́n gbẹ̀gbà wá pé òjíṣẹ́ sallallahu alayhi wa sallam kana yadhkurullaha subhanahu wa ta'ala fi jami'i ahyanihi. ní gbogbo ìgbà ní gbogbo àsìkò òun náà yàwá Àìṣà radiyallahu ta'ala anha wọ́n lòdì sí sallallahu alayhi wa sallam ti máa rántí ọlọ́run ọba tó dá wa. bẹ́ẹ̀ sì ni àwòkọ́ṣe rere ń bẹ fún wa lára nábì ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá gbogbo ẹni yòówù tí bá ń ran kan ọlọ́run tó sì ń ran kan ọjọ́ ìkànnì tó sì ń tún rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọlọ́run bá wa pé ànábì dáadáa àwọn ará ilé rẹ̀ tí wọ́n ní gbàgbọ́ sí tí wọ́n dúró sí tí wọ́n sì kú lórí ìgbàgbọ́ náà ọlọ́run bá ní kí àwọn náà gbogbo àwọn sọ̀hábà rẹ̀ táwọn náà gbàgbọ́ tí wọ́n rìn ẹ̀sìn ọlọ́run ọba sí tí wọ́n dúró sí ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ọlọ́run dákun bá ní kí àwọn náà gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ títí tí ó fi dọjọ́ àlùkìyàmà kí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọba wa kẹ́ gbogbo wọn. àbí ọlọ́run ọba nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ àti ògo rẹ̀ ọba tí ó ní agbára jùlọ lórí gbogbo ńtọ́dá kí ọlọ́run ọba kó ṣe èmi àtẹnìkọ́ ọ̀kan wa nìkan nínú àwọn olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa kí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó sì ṣe èmi àtẹnìkọ́ ọ̀kan kọlọ́wọ́n bá kọ́dá kọ́ sanu fẹ́mi àtẹnukọ̀ kan wa kò sì wá ní àwọn èèyàn pàtàkì nínú àwọn tó ti gbé ọmọ rántí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. òní tún ní ọjọ́ al-ahad ọjọ́ al-ahad èyí ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàlá nínú oṣù muharram tí oṣù alákọ̀ọ́kọ́ wa nígbà tí hijira nílùú Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam tó di ẹgbẹ̀je ọdún àtògójì ọdún ní fourteen forty ní masiru nawali ní agbègbè asẹ́yìn ní ìlú ìsẹ́yìn náà ni a tún wà lẹ́ni tá à ń tẹ̀síwájú nínú ad-darsul ìdánilẹ́kọ̀ọ́ sọ̀tẹ̀ bí a máa ṣe níbẹ̀ ètò ṣe pé lónìí insha Allah a tún wọnú tíra. تصحيح شرح حسن المسلم من أذكار الكتاب والسنة àtúnṣe àlàyé nípa ọ̀rọ̀ àwọn odi ìsọ fún mùsùlùmí nínú àwọn ìrántí ọlọ́run ọba tó wá nínú tírà ọlọ́run àti tó wá nínú súnà nípa Muhammad sallallahu alayhi wa sallam ètò ṣe pé tírà yìí bí a ti ń kà á ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò tá à ń kà á nítorí kémi àtẹnìkọ̀ kan wá káfi lè lékún nírántí ọlọ́run kátún lè lékún níbẹ̀rù ọlọ́run ká lè lékún lẹ́ni tá a máa gbára lé ọlọ́run ọba ìlékè ọlá lórí gbogbo àwọn ìdẹ̀rọ̀ orí tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá tún ṣe fún wa láti lè fi máa fi gbogbo àwọn àsìkò wa ìyìntọ́ yẹ ká máa wí lásìkò kọ̀ọ̀kan nígbésẹ̀ kọ̀ọ̀kan láti lè máa wí ọlọ́run bá wa san ẹni tó ṣe síra náà ọlọ́ba sálẹ̀sán olóore ọ̀nà ni dòkítọ́rọ̀ Sa'id ibn Ali ibn Wahb al-Qahtani kí ọlọ́wọ́n bá ilé kí ọlọ́kọ̀ọ́ba wa san wọ́n ní ẹ̀san dáadáa nítorí iṣẹ́ ribiribi iṣẹ́ ńlá ni iṣẹ́ tí wọ́n ṣe gbogbo àwọn tí wọ́n ti tún mójútó tíra náà kí ọlọ́wọ́n bá kọ́ba wa ṣe wọ́n ní ẹ̀san olóore gbogbo àtàjẹ́ mùsùlùmí àtẹnitáwọn lọ sí Sokoto níbẹ̀ ní okùn Sokoto ní àtẹnikọ̀ọ̀kan wa gbogbo ọgbó ti jẹ́ pé ìṣẹ̀lẹ̀ à ń fẹ́ kí orí ọkọ̀ sí wa látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ó sì ń tún wò wá láti kékeré aburúkú jìnnà sí wa kọta kété sí wa láti rí ṣe ọ̀nà tó súnmọ́ ni tí a bá wà nínú ìsìlámù tó yẹ kóró tí a bá wà nínú ìlànà nẹ́gbà muhammadu sallam tó sì jìnnà dáadáa èyí ò rí pé ṣe kò náyà lówó kò sì náyà ní wàhálà kò bùkátà kí máa ọba kò bùkátà ọ lọ láti pé kó o tó rí ààbò lọ́dọ̀ ọlọ́run ọba ìrèké ọlá òṣìṣẹ́ pẹ́ẹ́nì kankan ní jẹ́ ayé tí ń dẹ̀ ọlá àwọn tàbá àwọn àgbàlagbà kan ní wọ́n bẹ nínú ayé tí wọn ò jẹ́ kó orí ṣe ni wọn ò jẹ́ kó ọgbádùn tí wọ́n bá ti dún ní àwọn ìrántí ọlọ́run ọba yìí ìṣe ni gbogbo àwọn aláwo kùtà gbogbo àwọn tó ti fún ọjà dáhùn ṣe wọn ò ní rẹ́ni kankan tí ó wọn gbogbo ọjà wọn yóò di ti yóò di ti tí wọn máa yọ owó èmi tí wọn sọ pé wọn gbèrú káàkiri tó eléyìí òun náà ni ìgbáralé tiwa lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá táwọn àti ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá lọ́kàn wá bí máa ń balẹ̀ lẹ́ni wọ́n fi tòrò bí omi inú kòkò tó eléyìí òun náà lọ sọ́sọ́ yẹ kémi àtẹnìkọ̀ kan wá kájọ mójútó ìgbésí ayé wa kò fi dáa ọ̀dọ̀ àwọn aláwo tán ná kó ti tó ọ̀dọ̀ àwọn oníṣègùn tó ti ná títí ọ̀yẹ̀kọ́ pátì bákan náà ọ̀dọ̀ gbogbo àwọn adáhùn ṣe tó ọmọ ń lọ lóríṣiríṣi ẹtọ forúkọ ẹsìn tó fi bójú àtàwọn tó ti pé pọ́nbélé ni wọ́n ti ń sáwó wọn gbogbo eléyìí náà ti tó kí wọn náà fọ́ pa eléyìí wọ́n wá dúró ti ìtọ́lọ́ wọn bá fẹ́ sẹ́ni tí èsì ni lọ́kàn balẹ̀ tó ju Allah subhanahu wa ta'ala lọ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ pé alladhina amanu àwọn olùgbàgbọ́ òdodo wa tatma'innu qulubuhum bi dhikrillah ọlọ́run ní ọkàn wọn máa balẹ̀ pẹ̀lú rántí ọlọ́run ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́run ní ẹgbẹ́ ò kò sí èméjì ń bẹ́ dájúdájú pẹ̀lú rántí ọlọ́run ní àwọn ọkàn fi máa balẹ̀ ọlọ́run ọba tó ń fi wá lọ́kàn balẹ̀ látara ìrántí rẹ̀ ọlọ́dà kọ́kọ́ tó máa ṣàlékún ìfilọ́kànbalẹ̀ lórí ìrántí rẹ̀ fún wa gbogbo àwọn tí wọ́n ṣe darapọ̀ mọ́ wa nínú orú agbègbè yìí ọlọ́dà kó bá ní kẹ́rì wọn wá láti pé káwọn náà fún wọn palẹ̀ aláwòsì wọn palẹ̀ adáhùnsètì wọn palẹ̀ oníṣègùntì wọn palẹ̀ àlùfáà àkàtì láti lọ́ọ́ máa ṣe àwọn oògùn wọn padà síbi ìrántí ìwọlọ́wọ́n ba ìtúnṣe pé náà ní gbogbo ọkàn fi yé gbogbo ọkàn sì máa fi di nǹkan tí ní ìtẹ̀síwájú nínú tírà yìí a ti sọ fún wa ní àdúrà alákọ̀ọ́kọ́ tí a kọ́kọ́ sọ òun náà ni dùrọ̀ àwọn olùsè kọ́ọ̀bí mìíràn náà àdúrà tí a máa ń ṣe nígbà tá a bá jí níbi òun tá a bá jí lójú oorun àdúrà tá a máa ń ṣe òun náà ni àdúrà tí a ti kà síwájú lónìí insha allah ta'ala ààbọ̀ sí ẹ zikiru ẹlẹ́ẹ̀kejì dùrọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a máa ń ṣe òun náà ni dùrọ̀ àwọn lókè sáwòrì àdúrà tí a máa ń ṣe nígbà tí a bá fẹ́ wọ aṣọ. anabi muhammad sallallahu alayhi wa sallam aṣáájú rere ni olùtọ́ka rere ni fáwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ kò sí nǹkan tá à ń wá nínú ìlànà yìí tí ètò ìpánìyàn sọlá nínú ẹ̀sìn tó ti ṣàlàyé ẹ̀ fún wa gbogbo nǹkan ní ẹsẹẹsẹ lẹsẹẹsẹ nígbèsẹ sígbèsẹ òun náà ni anabi muhammad sallallahu alayhi wa sallam ló ti tọ́ wa sọ́nà nípa gbogbo àwọn nǹkan tá a máa ṣe àti àwọn nǹkan tá a máa wí kò sí eléyìí níbi ẹ̀sìn kankan lọ́yà kò sí ẹ̀sìn anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tẹ́gbẹ́ gbogbo nǹkan pátá láàmú béèrè pé kí là á máa wí tá a bá fẹ́ ṣe báyìí tá a bá tún fẹ́ ṣe báyìí kí là á tún wí bẹ́ẹ̀ tá a bá fẹ́ jẹ nǹkan báyìí kí là á wí tá a bá fẹ́ gbégbé fẹ́ báyìí kí là á wí kò sí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kí là á wí kò sẹ́ni kankan tó ní nǹkankan tó ní àkọsílẹ̀ tó gbá yágíyágí tó múnádóko tó lálàáfíà dáadáa tó tó gbogbo àwọn nǹkan tí anabi sallallahu alaihi wasallam tó mú wa fún wa oríire ní fọmọ lẹ́yìn anabi wa muhammad sallallahu tó dúró tí ẹsìn dáadáa tí èsì múná àti fèké fẹẹ pé sọba ti ná inú agbo ìsìlámù díẹ̀ yóò tún lọ nánú agbo àwọn tó ti fún wọn jẹ ẹlẹ́bọ ìpè bàbá ẹdákun ẹrú òun ẹrú òun bàbá subhanallah kí ni bàbá gan rí tó fi ró rẹ bàbá tó kú tá a gbọ́ ọwọ́ rẹ ti tẹ ẹkọ tábí táwọn yẹn náà lọ wá ń lọ ń bá tó ń pé fún orú ọ tó o sì gbàgbé pé àwọn yorùbá náà sọ pé ìwé sunko torí kó kò lè wé ṣe kí ni o ní gbé tẹ́lẹ̀ wọn ò sì bí mẹ́tàlá ìwé dá wọn láǹfààní àti ṣiṣẹ́ fún rárá rẹ̀ àfi tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tí ọlá rẹ̀ ga jùlọ tọba fẹ́ bẹ́ẹ̀ pé kò sì tẹ̀ torí ẹ̀ léyìí kì í bá a ti tọba ń gbọ́ pé kì í bá a ti alazikaaru nínú alikitaabi wa sunna ní jẹ́bẹ̀ àwọn ìrántí tó yẹ kóró tọ́wá nínú fírọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun là ń pè ní kìí bá a ti nígbà tá a bá ti gbára lé ọlọ́run ọba nípa àpá àti gbára lé kò sí ní rí bẹ́ẹ̀ ìbọn ọlọ́run ọba tó dá wa lónìí ọ̀rọ̀ rẹ̀ títí alukur'an karim olóṣì dá máa fẹ́ràn tí òun ọlọ́run ọba kò sẹ́nìkan tó máa tó lè kó nira báni tó lè káǹfààní báni tuntun bọ́lọ́run ọba ilé ìfẹ́ láti mọ̀ kò tún ṣe wá ní rí bẹ́ẹ̀ ẹni tí wọ́n fi sẹ́ràn gangan tó jẹ́ pé kò sẹ́ni tó tún mọ ọlọ́run tó tó ẹni yìí nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba ilé ìfẹ́ ọlá dá òun náà ló tún sàlàyé fún wa pé tá a bá wí báyìí tá a bá tọ̀ báyìí tá a bá rìn báyìí tá a bá gbé báyìí tá a bá sọ báyìí yóò ṣe rí fún wa nìyẹn òun náà lànà ìwà Muhammad sallallahu alaihi wa sallam torí kọ́ lọ́wọ́ bá ti fọ́ mọ́ ọlọ́ni wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ànábì òfin sọ̀rọ̀ pẹ̀lú òfẹ́nu wáyé sọ̀rọ̀ gbogbo àwọn àhàdíìsì lónìí gẹ́gẹ́ bá ti sọ fún wa dùá wo ló ti sọ bí àdúrà wíwọ aṣọ òun náà ni a máa gbéyẹ̀wò àtàwọn tó tún tẹ̀lé tó tún tẹ̀lé àdúrà wíwọ aṣọ ọjẹ́ hadithi sọ wa láti ọ̀dọ̀ afáwa Mu'adh bin Anas al-Ansari radiyallahu ta'ala anhu wọn ló ti sọ ọlọ́sọ sọlọ́m àmọ́ sọ báyìí pé alhamdulillahi alladhi kàfáàní hàdà sọ́wọ́ bẹ́ẹ̀ warazaqanihi min ghayri hawlin minni wala quwwa. ọpẹ́ ní fọlọ́ ọba wo ni ọba tó ṣe fóun náà lọ da aṣọ yìí bò mí kẹsàn-án ni ó fún mi wọ̀ hàzà tọ́wọ́bà aṣọ yìí warazaqanihi ó sì tún wá ṣe àrísìkì bẹ́ẹ̀ fún mi tí mo fi rí rà tí mo fi rí wọ̀ min ghayri hawlin minni èmi ò lọ́gbọ́n kan parẹ́ o in smart o kese pé gbàtí mo smart mo fi ra sọra kese torí pé mo smart mo fi ra sọwọ kìí sọgbọ́n kìí sọgbọ́n mi ní ìrí ète kankan lórí kí n ra sọra ní ìṣeré ète kankan lórí kí n ra sọwọ wà láàbò wà kò sì sagbára kan fún mi láti fi rí eléyìí ṣe ṣíṣe kan ni mo máa ń ṣe ni àìmọye àwọn tí wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ṣiṣẹ́ wọ́n dà gẹ́gẹ́ bí ọ̀lẹ bí ẹni tí ò ṣiṣẹ́ bí ẹni tí ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí wọ́n ń ṣiṣẹ́ ńláńláńláńláńlá ṣùgbọ́n sọ kéékèèké ni wọ́n ń wọ ẹlòmíì afẹ́ ìlẹ̀ sọ pé kò fẹ́ ra sọ̀wọ́ sọ́gbọ́n àti níwá ni bí mo ṣe ń ṣe níwọ̀n lọ́lọ́run ní púpọ̀ fún mi mo ṣe ń ṣe díẹ̀ lọ́lọ́run ní máa fẹjú kó máa kẹnu èmi náà mo wá wọ aṣọ yìí á alhamdulillahi alladhi kasani hadha thawba wa razaqanihi min ghayri hawli minni wala quwwa gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ẹ ká mójútó nìyẹn. ṣebí yorùbá wọ́n ní yínníyínní kẹ́ni ó lè tè ní tó o bá ti dúpẹ́ fẹ́ni tó ṣe rere fún ọ inú ẹni tó ṣe rere á ti dùn á sì tún ṣe dáadáa ní ìfún pé á ah, níta ni mo fẹ́ràn lágbájá ó mọ̀ọ́re ó mọ̀ọ́re bó tilẹ̀ jẹ́ bọ́lọ̀ náà ló kú ṣe gbogbo ẹ̀ fún wa ṣùgbọ́n wọn tí mo fún un náà á ah, mo rà pẹ̀rẹ̀ pẹ́ ni dáadáa ni mo rí lára rẹ̀ ẹni tó ṣe pé tẹ ẹ bá tún ṣe ní ìfún kì í sálára mọ̀ọ́re jẹ ebi àwọn ènìyàn bá ṣe ńlá ní ara wa nìyẹn ẹ wá wọ ọlọ́run bá torí pọ̀ lọ́dọ̀ rẹ̀ ewu ọlọ́run ọba torí pọ̀ lọ́dọ̀ rẹ̀ tó ti wá sí àdéhùn fún wa wípé lẹ̀ ń ṣẹ̀kẹ́ tún tẹ́ ẹ bẹ́ ilé máa dúpẹ́ fún wọn ọlọ́run ọba lórí ìdẹ̀ra oore tó wọn ọlọ́run ọba ti fún yín láàzì ìdánidàgbọ́ mo sì lérí mo búra wípé yín sì máa ṣe àlékún fún yín wọlé ìkẹfàrú tó ṣùgbọ́n tẹ́ ẹ bá sáyé gbàgbọ́ sáyé sáyé mo rí tẹ́ dúpẹ́ orí tẹ́ ẹ mo rí wọn ọlọ́run ọba ìnà àìdáàbí àṣàdí dájúdájú ìyá mi tún búra o ìyá tó le tó nípa ni ìyàtọ̀ lágbára nìyà ọlọ́wọ́n bá ọlọ́run dákun mọ́ sí ààrẹ jẹ wa o wọ́n sì wá láláì mọ̀rẹ́ ọlọ́run dákun àlékún ni ọmọ ṣe fáwa ìwà lẹ́rú fi máa ń dúpẹ́ fún ọlọ́run ọba ìrèké ọ̀la. eré ìbí wa yí pé béèyàn bá ní orí béèyàn bá ní nǹkan tó pọ̀ tọ́lọ́run ṣe dáadáa tó pọ̀ fún orí rẹ̀ ò tí ì tó lópin ìgbà tí bá tún dúpẹ́ fọlọ́run ọba ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya ni látara kíni o látara ìmọ̀ dúpẹ́ fọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. sàbí tọ́gbà hadith wa sọ̀hábí al-hadith òun náà ni Mu'adh ibn Anas al-Ansari radiyallahu ta'ala anhu. qawluhu gbólóhùn ànábì sọ́lá sọ́sọ́ pé wa razaqanihi min ghayri hawlin minni ó sì pèsè rẹ̀ fún mi láì ṣe pẹ̀lú ọgbọ́n kan látọ̀dọ̀ mi ayé min ghayri harakatin wa hilatin minni láì sí lílọ bíbọ̀ kan tàbí ọgbọ́n kan tàbóyè kan fún látọ̀dọ̀ mi pé nígbà tí wàá rí o pé bóyá ọgbọ́n tí mo gbọ́n bóyá òye tí mo ní bóyá làákà èmi tí mo ní bóyá náà ẹ̀kọ́ ọ̀rọ̀ kan tí mo gbà bóyá náà àlùmọ̀kọ́rẹ́ kan tí mo rí tí mo lò ńlọ́fà tí mo fi wá dẹni tó ti pàṣọ yẹ mí báyìí tí mo wọ̀ kọ̀ yẹ léjìká mi mo wọ̀ ogún régé lára mi mo wọ̀ kọ̀ jábọ́ lára mi àkè sọgbọ́n o àwọn kan bẹ tó ṣe pé tí wọ́n bá ti ń wọ̀ ní yẹ̀lẹ́jìká wọn tí wọ́n bá ti ń wọ̀ ní yẹ̀lẹ́jìká wọn títí wa táwọn wá gbọ́n débẹ̀ ni wàlláyà smart lélẹ́bù yẹn ṣùgbọ́n lọ́wọ́ bá ló wù nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ fẹ́mi àtẹnukọ̀ kan wa ọwọ́ àbùkátà ká mọ̀ dúpẹ́ fọlọ́hún ọba tó ṣe kó ṣe eléyìí fún wa àwọn kan ní owó ìjàmà wọ́n sì rówó ra sọ bí wọ́n ṣe lówó tí wọ́n rówó ra sọ bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti lè wọ́ sọ wọ́lọ́ọ̀ àárẹ̀ ti di ẹlòmíì mọ́lẹ̀ sí i tó di ẹlòmíì mọ́lẹ̀ kò dínkù lè ra ara sọ fáwọn tó ti fi wọ́n jòògùn ẹlòmíì àárẹ̀ tó ti mú látìgbà tó ti ń ra sọ àárẹ̀ ti dàárẹ̀ gbére sí lára tí ò tiẹ̀ lè lọ wájú kò lè lẹ̀ ẹ̀yìn wọn kí là wá sí fọlọ́n tọ́lọ́n tó wá fọ́ wa láǹfààní pa ara àtúwárí rẹ̀ tẹlómìí tó jẹ́ pé rírà tó rírà tó tún wá rí wọ̀ tán ẹlòmíì tó wá ń wọ̀ lọ síbi ìtẹ́lọ́wọ̀n ọba ìròyìn subhanallah àwọn míì bẹ tó ṣe pé wọ́n lówó wọ́n nípò wọ́n lọ́lá wọ́n sì ra sọ̀ra ṣùgbọ́n wọn ò rójú tí wọ́n tiẹ̀ ti sọ pé aṣọ tí mo wù téè tí mo rà náà wọ́n wọ̀ fún mi bá aṣọ tí ọ̀dà wọn wọ̀ ni o bí ìtọ́ dáa ni o ẹlòmíì ọmọ ṣe pé aláfi máa dúpẹ́ fọlọ́wọn ọba lórí orí rẹ̀ ọgbọ́n wa kọ́ ìnáwó débẹ̀ eléyìí zikiru àkọ́kọ́ lélẹ́yìí nínú ìrántí téèyàn máa ń ṣe nígbà tí yẹn bá wọṣọ pàápàá jùlọ àwọn ordinary aṣọ tàṣípà àti ní tọpọ nínú ilé alhamdulilayi lẹbi tẹsánì hàdà tẹwọba wọrọdàkọ ní ìmìnkọ ìrè hàwlẹ minni wala quwwa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ní tásẹrẹ tásẹrẹ tásẹrẹ tá à ń tà ń ká yìí ìjà mọ ha díẹ̀ díẹ̀ ìjà mọ ha díẹ̀ díẹ̀ ìjà mọ ha díẹ̀ díẹ̀ tòtí wá yàtọ̀ sí tí àti kárán tàwọn àgbákò tí wọn á fọ gbárí wọn kọ ọkọ pé gbẹmí ẹdákẹ́ olótó ọbẹ kínníkínní kan rárá o èyí táwọn gbọ́dọ̀ máa ha ibi tí nǹkan báyìí bá rí báyìí kí láàwí tiwa táwọn gbọ́dọ̀ máa ha nìyẹn wọn làwọn ìrántí Ọlọ́run tó dáa báyìí tí anabi sallallahu alaihi wasallam tó ṣe lómi fún wa Ọlọ́run dákú kó ṣe híhá rẹ̀ nírọ̀rùn fún wa ó ṣe ń ṣe híhá rẹ̀ nírọ̀rùn Ọlọ́run kọ máa ṣe nínú gbígbó rẹ̀ náà Ọlọ́run dákú bí ọmọ ajá sí rọ̀rùn fún wa ìgbàgbọ́ téèyàn fi ń rí lò dáadáa tí fi wúlò fún yàn ọlọ́run dákun kò fi ṣe wá lọ́sọ̀ọ́ ọlọ́gbàrà rẹ̀ ọlọ́wọ́ rẹ̀ bákan náà dùá o ló ṣe tọ́wọ́ bẹ́ẹ̀ jẹ́jẹ́ ìdè àdúrà tá a máa ń ṣe nígbà tí yẹn bá wọ aṣọ tuntun aṣọ nílé lọ sí àdúrà pé alhamdulillahi alladhi kasani hadha thawba wa razaqanihi min ghayri hawlin minni wala quwwah tó nínú àánú ọlọ́run àwa àwòkọ afẹ́ sí àwòkọ mọ́ àwa lọ́ọ́ ra sọ pé tó mo fẹ́ fi dúpẹ́ fọlọ́ àwa ń wọṣọ ìkílá àwì ìgbà ọdún ló tiẹ̀ dé lọ́lọ́run fún wa lówó labára sọ làwa ń wọṣọ tuntun kí lọ́ọ́ yẹ káwé nǹkan kò tiẹ̀ dé ní méjèèjì àkàrà sọ náà ní ní júmọ́ àyè wọ́n fẹ́ wọ aṣọ tuntun gbádùn lọ mo fi ń dúpẹ́ pé ọlọ́run tún ṣe dáadáa ó ní kí n rí jẹ kí n rí mu kí n ní rán kí n rí lò ó tún sẹ́kù àti kí n tún ra sọ tọ̀dà láti fi lọ sin ọlọ́run ọba tí wọ́n bá ń lọ táwọn yẹn ń pé á ah, ẹ̀dá kò sọ́dún bẹ lónìí ní bẹ́ẹ̀ ni onílọ́dún jùmọ̀ à ọdún ọ̀sẹ̀ ọ̀sẹ̀ abẹ́rẹ́ ti gbàgbé ni subhanallah tó èèyàn sára aṣọ tuntun lórí dáadáa lórí ìtẹ̀lé tọ́lọ́n kése lórí ẹsẹ̀ o kése lórí ẹsẹ̀ tẹ̀m̀pá àwọn kan bá lè ra sọ torí àlè tó fi ra sọ ha àwọn kan sì ra sọ torí òkú tẹ ma pé tẹlọ ni kì í tẹlẹ kì í tẹ ìtẹlẹ tọlọ ẹlòmíì ra tó nítorí ẹ bọ o bí wọn fẹ́ bọ kínní kan ẹlòmíì fi ra tọ tẹ ma pé tẹlọ ni tẹ ma pé kì í tẹ ti tẹlẹ tọlọ wọn ọba ìrèké ọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìran aṣọ téèyàn gbọ́dọ̀ máa bá yàn rà nítorí ìṣiṣẹ́ lọ pé klọ́ọ̀bù wa tá a wà ìṣẹ̀lẹ̀ afẹ́ ṣe àjọ̀dún kan ní klọ́ọ̀bù wa kódà olórin báyìí làwọn pè é sọba ìlà wọn mú ìfẹ́ lọ́wọ́n ọba ìlékè ọlá ni ìdàkùn ẹja jìnnà sí ìjà sọ́ra fún gbogbo àwọn nǹkan tó bá dáa òun náà ni ẹja ara sọ fún ká lè máa fi dúpẹ́ fọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gẹ̀ jùlọ. àdúrà sọ tuntun ó ní alihamudulilayi alahumma laka alihamudu alahumma laka alihamudu anta katawtanihi as'aluka min khayrihi wa khayri ma suni'a lahu. وأعوذ بك من شره وشر ما صنع له اللهم يوالون لك الحمد يا لقيتي أنت كسرتنيه ìwọlọ ma wọsọ ikú mi wọlọ wọ fún mi yẹn ni pé wọlọ dá fún mi wọlọ dá sọ ikú mi ìlágbára àti lọ dá sọ wọlọ dá sọ ikú mi o. as'aluka mọ̀ ń tọrọ lọ́dọ̀ wọlọ́wọ́ bá min khairihi níbi orí tí ń bẹ níbi aṣọ tó jogún fún mi tọ́ra fún mi ní aṣọ tuntun yìí wa khairi ma suni ala orí tí wọ́n torí ẹ̀ sí mo tọrọ lọ́dọ̀ wọlọ́wọ́n bá pé wọlọ́wọ́n dákun sọ orí tí wọ́n torí ẹ̀ sí fún mi o wa a'udhu bika min sharrihi ọlọ́run mo sáde ọkọ níbi aburú tí ń bẹ lára aṣọ tuntun yìí o wa sharri ma suni ala àti aburú tí wọ́n torí ẹ̀ sí o ewu àdúrà kò ti gúnrégé tó. ẹ mi máa rírì òrè sọ́dọ̀ ọba tó so òrè fún mi ti tọrọ tá a fi tẹ̀lé láti tọrọ òrè ewu wo wíwá ìsọ kó níbi tí ń já burú rẹ tá a wá ọba ìlẹkẹ ọlá pé kọlọrun kọ là wá níbi àbúrò tá a wọ tẹ mọ̀ pé aṣọ ó jẹ́ sábàbí orí ibú fẹlú mi bá ó ṣe é ti pé ẹlòmíì lọ́ra fún rọ́bà tó ń pè fún títí ti ń lọ lásán bá kọ nǹkan sẹgbẹ tí ìtọ́ bá jẹ́ pé kèsì kọ́gi mọ́yà ni bóyá tó bá ti ya pẹ́rẹ́ báyìí bóyá ìbá ti máa lọ rẹ̀ aṣọ tó jẹ́ kọ́gi mọ́yà lọ hangi ẹ̀ ó fi kú subhanallah kọ́gi mọ́yà ilẹ̀ lómi ìwọ̀ tó sì ti dúpẹ́ fọlọ́wọ́n ba lórí rẹ̀ àti ìbá já sódò látòrí igi ni kọ́gi mọ́yà lọ́wọ́n ba ilẹ̀ kẹ́lá fi dá dúró ló fi rọ́ ọmọ igi padà tabarakallah àbí bẹ́ẹ̀ kọ́ ni jama wàláyé ọkọ̀ tá a rí lórí ṣìṣì ọ̀pọ̀ tààrí ló fi jẹ́ pé ìmọ̀rírì láti fi ọpẹ́ fẹ́ni tọ́pẹ́ yẹ láti yẹ ẹni tó lẹ́tọ̀ sẹ́yìn òun náà lọ́ba tó dá wa lórí ìdẹ̀ra àwọn oore tó ṣe kó ṣe fún wa káwa sọ̀rọ̀ oore lórí dáadáa tó ṣe fún wa yẹn ká sì wọ ọlọ́wọ́ ọba lólùsọ kúrò níbi aburú tó lè sápá mọ́sábí oore yẹn. ìṣèpáwo ti wá wọṣọ làwọṣọ pé a ah, mọ wọlé lónìí o èyí tọ́ láyé ẹ̀dí kóhùn orí ní ìwọ̀ àwọn olólayé àwọn oníwà láyé tí wọ́n láyé lánàá tó ti pa ni wọ́n tún ní lónìí tó tún wà ní lọ́la kò sí ọlọ́run ọba lọ́ba tó dá ayé ọlọ́dọ́run olóòsì ní kápá lórí gbogbo rẹ̀ ayé àtọ̀run ó sì tán ọba tó láyé tó sì ní ọ̀run yìí kò lọ́ba tí ó máa ṣẹ́kù lé. sàábí tó gba hadithi wa wọn náà ní afa wa abu sa'id min al-khudri radiyallahu ta'ala anhu abu sa'id min al kese abu sa'id kese abu sa'id le kɔdiri o kɛsɔrɔtaani nima bɛla bɛ daali sa'id yɛ jɔnma jɛ al-izharu al-mutlaq abu sa'id nil abu sa'id nil nil sibiyani ɛfurasi o aha abu sa'id nil kɔdiri yɛ radiyallahu anhu ɔn jɛ sa'id ibn malik radiyallahu anhu gbólóhùn anabi sallallahu alayhi wa alayhi wa sallam tó sọ pé as'aluka min khayrihi mò ń tọrọ lọ́dọ̀ wọlọ́wọ́ bá nínú orí aṣọ yìí wa khayri ma suni ala àtòrè tí wọ́n torí ẹ̀ ṣe tí wọ́n ṣe fún ayé khayri thawbi mò ń tọrọ orí aṣọ yìí lọ́wọ́ wọlọ́wọ́ orí ti bẹ lára rẹ̀ wa huwa baqa'uhu wa niqa'uhu òun náà ní sísẹ́kù aṣọ yìí lórí dáadáa àti mímọ́ pé ká sọ ìkọ́ máa jásọ tó mọ́ mọ́ ń tọrọ lọ́dọ̀ wọlọ́wọ́ wọ̀kọ́nù hó malikusan lè dọ̀rọ̀ rọtí wọ̀lẹ́hàjà àti pé aṣọ yìí ọjọ́ ń tàn wọ̀ nítorí kọ̀ǹdíṣàn ìdí kan tó pàtàkì àti bùkátà kan tó gbé ni wọ̀ láfi wọ̀ torí ẹ̀ wọ́ bá mọ̀ ń tọrọ orí dáadáa tí ń bẹ lára rẹ̀ wọ̀kọ́ ìrì màá sún ní àlá orí tí wọ́n ti fún kò tún tọrọ lọ́dọ̀ wọ́ lọ́wọ́ ó wá bí adọ̀rọ̀ rọ́ọ̀tù alẹ́tì ní ajílẹ̀ ha yóò sinahu lè báyìí òun náà ní ìnira ìṣòro tó pé torí ẹ̀ ni wọ́n torí ẹ̀ sí aṣọ ká má bàa máa rìn wò torí ẹ̀ wọ́n fi ṣe kó lè bá a tún máa là wá mínà ìṣàrùmí kó ní ibi ìgbónára atẹ́gùn yá òórùn ilágbára o tasọ bá ti ń bẹ lára wa níṣẹ́ ni yọ yàtọ̀ gédégédé títí kò sí aṣọ lára èèyàn bákan náà wọlbárù atẹ́gùn tó tutù atẹ́gùn tó fẹ́ ẹ̀wò bí irú àwọn àsìkò wà yìí àwọn èèyàn máa sọ lọ́sọ̀ pé á ah, atẹ́gùn ìfẹ́ díẹ̀ o atẹ́gùn ìfẹ́ o atẹ́gùn ìfẹ́ oníkálukú tún wọ sọ rẹ̀ ẹlòmíì yóò wò pé á aṣọ tí mo gbọdọ̀ wọ̀ lásọ lásìkò yìí aṣọ tó tuntun ni ń gbọdọ̀ wọṣọ tó ti gbó pẹ̀lú bí atẹ́gùn ṣe ń ṣe kíni o ìṣe ń fẹ́ ẹlòmíì ò tún lọ ra púlọ̀fà pé a àfikún òṣè kíni o kó wọn wá aṣọ alágbèéká tó wọn tún gbélé tàbí suẹ́tà ní tó wọn wọ̀ tó wọn fi aṣọ tá a wọ̀ tá a fi láàgùn abẹ́ ẹ̀kọ́ ni aṣọ tá a wọ̀ yóò tún máa ṣe kí ni o yóò fi máa làágùn yóò tún máa sweat àbí aṣọ tá a wọ̀ tá a tún fi làágùn tá a fi àgbà fi òtútù abẹ́ tún máa sọ pé orú dé o ẹlòmíì ò tún wọ̀ sórí rẹ̀ àyíké eléyìí nítorí àti fi dáàbò bo òtútù ni gẹ́gẹ́ bá a ti fi ń dáàbò bo ooru ara náà oorun ti ń pa wá wọ́n sátìrò làwòrán àti pa tí wọ́n fi ń dí gàgà wa torí pé àwa yàtọ̀ sẹ́ranko ayàtọ̀ táwọn ẹ̀yà míì nínú tọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ ọ̀la dá ọlọ́run fún wa láǹfààní pé ká wọṣọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọ̀la sọ pé yá bani Adam èèyàn àwọn Adam kọ́dé anzalna alaykum libasa a ti sọ aṣọ kalẹ̀ fún yín a ti sọ aṣọ kalẹ̀ fún èèyàn ọmọ Adam tó ti pásọ yìí ẹ máa fi òwò yín àjẹ pé ìdí pàtàkì tọ́lọ́run ọba tó dá wa tó fi sí aṣọ fún wa ni pé ká ṣe kí ni o. afi gbogbo wa wò wá. ṣe ó tún ṣe lọsọ fún wa o ọmọ ajé ọsọ wa ṣùgbọ́n gbogbo ẹ̀ àtàsọ̀táwọ̀ àtàwọn ẹyẹ tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ra tó tún kún ní rí ìyẹ́ ìkíní kejì ọlọ́run wọlé bá tó tẹ̀ wá dáálí yìí aṣọ àpáyò wọn aṣọ wọn ló aṣọ àpáyọ ọlọ́run òun náà ní kí gbogbo aṣọ wa kọ́ má tayọ òkè kókósẹ̀ wa aṣọ àpáyọ ọlọ́run yẹn aṣọ àpáyọ ọlọ́run wa òtún gbọdọ̀ jẹ́ pé aṣọ yẹn aṣọ obìnrin la tún wọ̀ ọgbọdọ̀ jẹ́ pàṣọ ọkùnrin ni aṣọ àpáyọ ọlọ́run ọba wa ọgbọdọ̀ jẹ́ aṣọ tó ti gbé gbogbo àwọn nǹkan abẹ̀mí kan ni wọ́n ṣe kí ni o wọ́n yà sí lára sí lásọ̀rọ̀ àfẹ́lẹ́ yẹn náà aṣọ o bàtà jẹ ọkùnrin aṣọ ọpáyọ ọlọrun fóbìnrin kó wọṣọ obìnrin kó má wọṣọ ọkùnrin tó aṣọ yóò torí ọwọ́ yóò tún gbé gbàgẹrẹ rẹ̀ lé lórí tá a mọ sí jìlìbá obìnrin yóò tún wọlé lórí obìnrin yóò sì gbọ́dọ̀ wọ bóńfò kò gbọ́dọ̀ wọ bóńfò kí ni wọn pè bóńfò aṣọ tó ṣe wí pé kò délẹ̀ kátókàtó aṣọ obìnrin ò gbọ́dọ̀ máa wọ nínú aṣọ ọpáyọ Ọlọ́run dárò obìnrin òun náà nípa fún obìnrin ọ̀gbọ́dọ̀ já sọtọ́ fẹ́lẹ́ tá a máa rí gbogbo ti bẹ nínú rẹ̀ láti ta rárá nínú aṣọ ọ̀páyọ ọlọ́run tó gbọ́dọ̀ àbóbìnrin aṣọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ já sọ tí ó fún mọ́ lára ọ̀gbọ́dọ̀ já sọ tí ó fẹ̀ lára rẹ̀ torí pásọ tó bá ti fún mọ́ obìnrin lára yóò máa fi ìrísí bí ìgbáyà rẹ̀ ṣe rí yóò máa fi hàn bí ẹ̀yìn rẹ̀ náà ṣe rí yóò ṣe kíni o yóò máa fi hàn àfẹ́ aṣọ tí ó fún obìnrin lára aṣọ tí ó fẹ̀ lára obìnrin òun náà nínú aṣọ ìpáyọ ọlọ́run ọba ló wà bákan náà aṣọ obìnrin tí ọjà sọ payọ Ọlọ́run kò gbọ́dọ̀ ní lọ́fíńdà nínú o kò sì gbọ́dọ̀ já sọ ọkùnrin kò gbọ́dọ̀ já sọ àwọn káfírọ àwọn tó jẹ́ kéfèrí lóbìnrin kò gbọ́dọ̀ já sọ ayé máa ń ká gbogbo yá báyìí nìsín tó àwọn aṣọ obìnrin kò sì tún gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ fúnra ara rẹ̀ àwọn mọjẹmẹjẹjọ yìí aláti kéèsì dáadáa nígbà táwọn obìnrin wa bá múra obìnrin tí ó bá ti múra pẹ̀lú àwọn mọjẹmẹjẹjọ bíi jìlbáàbù àtàsọrẹ tọwọ rọ́bìṣì lóbìnrin yẹn nọ́ńsẹ̀nsì ni ìwọ̀kúwọ̀ lọ́wọ́ ó dà ti bá ń rí nínú ọ̀dọ̀ lọ́dọ̀ ara rẹ̀ pé aṣọ ọ̀sọ́ rere tọ́lọ́wọ́n bá ilẹ̀kẹ́ lákẹ́kọ̀ọ́ wọn wọ̀ ló ń wọ̀ aṣọ rẹ̀ ò ní ìbámu sí ìbámu aṣọ àwọn obìnrin tó jẹ́ mùmínáàt nínú ẹ̀sìn Islam tó kọjá pé wíwọ̀ táwọ̀ á fi máa dúpẹ́ orí tọ́lọ́wọ́n bá ilẹ̀kẹ́ ọlá á fi wá wọ̀ gba ọ̀nà tọ́lọ́wọ́n bá ilẹ̀kẹ́ ọlá fẹ́. wọ̀lì mùrọ̀dù ẹni tí wọ́n gbà lérò oníṣòwò á lè lè kọ́ irin fi hadhihi al-umur ti tọrọ orí níbi gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí wa an yakuna muballighan ila al-matlub alladhi suni'a li ajlihi kásọ yóò lè dógò kúkú lè mú wa débi tí wọ́n torí ẹ̀ sí tí wọ́n máa torí ẹ̀ sí aṣọ min al-awni ala al-ibada nípa pípọ́ lọ́n kó lu aṣọ ní sábàbí tí ó kún wa lọ́wọ́ lórí àtìsí ìjọsìn fọlọ́ ṣebí mi àtẹnìkọ̀ kan wa náà mọ̀ wípé nígbà tí yẹn bá lásọ tí ọba wọ̀ tọ́lọ́hún fẹ́ kírun ìṣèlú ọlọ́wọ̀n yàtọ̀ sẹ́ni tó ṣe pé kò ní aṣọ ẹni tí ò ní aṣọ yóò kírun pẹ̀lú condition tó wà ṣùgbọ́n tó bá ti láṣọ ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá kò ní gba irun rẹ o tó o ti kọ́ tó o ti wọ aṣọ káṣí fura àwọn aṣọ wa tá a máa wọ̀ wá sí mọ́sálásí láti ṣe ìjọsìn gbà pàjùlọ àti àjẹ́ mùsùlùmí lọ́kùnrin tó yẹ pé mọ́sálásí bí ọ̀rọ̀ yẹn fún wa láti wá kírun ẹ má jẹ́ àwọn káṣọ wa mọ́sálásí. yā ayyuhal ẹ̀yin dẹ́kun lè má ṣe lè ẹ̀yin olùgbàgbọ́ òdodo gbogbo gbàtẹ́ bá ti ń lọ kírun ẹ máa mú aṣọ ọ̀ṣọ́ yín kẹ́ ẹ máa wọ aṣọ tó dáa ní ẹ máa wọ̀ lọ mọ́ṣáláṣí láti lọ fi kírun wọ́jà mẹkáníkì aṣọ yín kẹ́ lọ wá aṣọ kan tó bá jẹ́ pé yóò lè gba èérí tí ò ní tètè máa gba èyí tí ò ní jẹ́ pé dọ̀tí ọmọ hàn lára rẹ̀ wọn náà wá ṣọ́ọ̀kù kọjá jàlágíyà ẹ̀ nígbà tí wọ́n bá ti pè láti báyìí ti ló fi pẹ̀tù kọ ọwọ́ rẹ̀ ó sì kí ni o ó sì gbé aṣọ tó jẹ́ máa sọ tó fẹ́ fi lọ kírun nítorí ó gbé wọ̀ ọba sọsẹ rẹ ó sì bọ kalẹ̀ wọn náà jẹ bíríkìlì akọ tó fi dáná ní kí wọn náà ṣe léyìí kẹ ẹ lè tó ẹsẹ ẹfẹgbẹkẹ ẹgbẹtẹ ẹfẹsẹkẹsẹ dáadáa pẹ̀lú àwọn ọmọ àyà rẹ fún jẹ mùsùlùmí kò ní jẹ pé àwọn ọmọ àyà rẹ mùsùlùmí ọmọ páyà yìí kí aṣọ funfun ni mọ wọ elépo elépo pupa mọ ba tèmi jẹ oníhọ́ìlì mọ kó bá mi aṣọ funfun mọ wọ tí wọn máa sá fún ọ lọ́tùn wọn máa sá fún ọ lósì rárá o tàbí ẹ pẹtẹ gbogbo ẹ rọpò tó gbé kù níbi tó o ti ń ṣe bó o ṣe yọ búlọ́ọ̀kù tàbọ̀ ń rẹ́lé lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló tún ṣe gbé pọ̀sọ̀pọ̀sọ̀ yẹn náà wọnú mọ́sálásí táwọn èèyàn máa sápò ọ pé ẹwọ ẹwà sọ bó ṣe rí tí wọn á lérò pé nígbà tí ẹnìkíní jáde bíríkìlìyà ni ẹnìkejì jáde mẹkáníìkì ni wọn sáà ní gbogbo ẹ ẹrọ pọ dúdú gbogbo ẹwọn ni àwọn mùsùlùmí gan sọlọ wọn náà wọn ti sin pẹ̀lú dọ̀tí báyìí Ọlọ́run wa ara sọ fẹ lómi nígbà ọdún gan lọ́lọ́run ra sọ fún wàláì kò ní wọ yóò àfi tájẹ́tì òde kan tí bá fẹ́ lásìkò yẹn. wọ́n pọ̀ o wọ́lọ́ ẹ̀ rẹ̀ lómi ẹ̀fẹ́ ni pé ọ̀dàgbé àláwọ̀ wá sí mùsọ̀lá yìí aṣọ ẹni tí yà ń jẹlẹ lómi ọwọ́ wa abẹ bíbá aṣọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ náà o tẹ́ mọ̀ràn sọ mọ́ra yín la bí èké bọ́yá aṣọ yẹn ẹ kàn gbéra yín ẹnu machine wọ́n bẹ́ tòsí ẹ gbéra yín sẹ́nu machine báyìí lẹ́ni kí machine ọmọ ọ̀ràn mọ́ yín lára tọ́ba bọ́ aṣọ báyìí yóò jẹ yín bọ́ ni torí apá apá òfun ni apá aṣọ mi fún apá òfun ni wọ́n ti rán tèmi náà bẹ́ẹ̀ mò ń jẹ yín báyìí nìsín ni apá aṣọ yẹn fún tíì àwọn ọmọ àwọn ọmọ wọn bẹ ń kalẹ̀ ẹ má jẹ àwọn aránṣọ bẹ́ẹ̀ ẹlòmíràn tó wá aránṣọ nínú àwọn ọmọ wa bí ìpè bọ́yá aṣọ yẹn bí ìpè wọn kàn sá sọ pé ó ti tán ní gbogbo bí wọ́n ti tà díẹ̀ ni ó fi kọjá àdúgbò rẹ̀ sísàlẹ̀ yóò sì tún yóò tún yóò yóò yóò lára ni ẹlòmí yóò ṣẹ̀ṣẹ̀ máa yóò ṣẹ̀ṣẹ̀ máa fi láìlọ́ọ̀nù bọ́ sókòtò hmm? ọ̀rọ̀ tẹ̀rí mọ́lẹ̀ kọ́ o ni alihamudulilayi akọ́lọ́ ni wọ́n wá aha ẹ bẹ́ẹ̀ ni tó ẹ dákun torí tọ́lọ́ tọ́lọ́ ń bá ti dáadáa fún mi ẹ jẹ́ kọ́lọ́ wọn sẹ́pẹ́ èèyàn méjì mẹ́ta ó kù sínú ẹ̀dá pé ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ sẹ́ẹ̀ ní amọ̀ràn ni o. rárá kì í ṣe bẹ́ẹ̀ yẹn èyí náà ti gbọ́n tá à ń sọ yé ẹ jẹ́ ká sọ sọ̀ wá bọ̀ yẹn ni pé tá a bá wọṣọ ká má máa jẹ yín àti bọ́ aṣọ nínú ara bí tí ó fún wa lára dé apá aṣọ kọ́ má jẹ́ kí tinú ẹlòmíì fẹ́ sàlùwà lápò lè rí apá ibà pa káyì ibà pa káyì bí tọ́hún yẹn ti rí kọ́ yìí o wàhálà ẹjẹ́ a máa rán aṣọ lọ́nà tó dáa títú láti ní kọ́sọ́pásọ ọ̀pá méjì ni wọ́n fẹ́ rán torí pé tílọ̀ ni ọ́ ọ̀pá méjì ni wọ́n fẹ́ dọ́gbọ́n sí wọ́n dọ́gbọ́n sí wọ́n dọ́gbọ́n sí ẹ̀dá kan ẹ̀jẹ̀ ara tọ́lọ̀ bàbá ni ó tó kámẹ́sì rọ̀ iná àpàlẹ́lẹ́dà wọ̀ fẹ́ o torí ntọ́nà sọ̀tọ́nà asọ̀tọ̀ balẹ̀ tọ́ lọ sí kókósẹ̀ rẹ̀ tọ́ tayọ kókósẹ̀ ó ti ṣe ìṣúná ó ti nánà ó ti àṣejù ó ti nánà àpàmbẹ̀ yẹn ẹni tó rán apá aṣọ tó fi dé ọmọ níka ọwọ́ tàbí títí ń kọjá ibi púpọ̀ ọwọ́ báyìí náà kò sì ń ràn kúràn kí ni wá ń bẹ̀ kí ni wá ń bẹ̀ ẹjẹ́ afurasí àwọn tẹ̀sí wọ̀nyí. aṣọ wa kó lè jẹ́ ìkúnlọ́wọ́ fún wa lórí ìjọsìn fọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá ó ṣe pàtàkì púpọ̀ torí pé a mọ̀ pé nínú ṣurutu sihhatis salah nínú àwọn májẹ̀mú tí ìrun fi ń lálàáfíà òní sátìrù làwọ̀ ìdí gàgàrà a gbọ́dọ̀ wà níwò láti fa afẹ sin lọ àwọn ìṣe bẹ́ẹ̀ nù sẹríya àfẹnifí kọndíṣàn bẹ́ẹ̀ bá wà fún tọyẹ pé tó kò lè wọṣọ ọlá sọsùn má kò lè wọṣọ bóyá lápẹẹrẹ iná lójó tọba lóun daṣọ bo ara rẹ̀ pẹ̀lú bó ṣe wà kò sí gbàdúrà kankan fún lápẹẹrẹ yóò kírun fọlọ́wọ́n bá bó ṣe rí tọ́ wàhálà kan lọ tẹ́lẹ̀ wọn gbà sọ lára gbogbo wọn nínú gbó ni wọn á fi wọn lẹ tọ kálukú wọn wọn á kírun wọn bọ bá ti gbà wọn fi kókò bóra bá ti ra ajá ewé kó fi bo ojú ojú ara rẹ tọ tóbìnrin bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó bó salẹ̀ kó bókè bá wéwé kó fi já kọjá bo gbogbo ẹ̀ kọkùnrin àtòbìnrin ó sì máa kírun papọ̀ kálukú kírun rẹ̀ láàyè kan tó ṣe pé ó ṣeé ṣe kí wọ́n ti mọ́ ìlera wọn tásọ bá ń bẹ lára ọkùnrin pàǹtí ń bẹ lára nídìí rẹ̀ nìkan náà kan bẹ́ńdì rẹ̀ ó sì ní jẹ̀láàdíyà òun nìkan lásán ká mọ́ lára wọ́n sì gbaṣọ lára àwọn obìnrin lápẹ̀rẹ̀ kó kírun tiẹ̀ kó wá bọ́ aṣọ rẹ̀ kó wá jù sí ibi tí àwọn obìnrin bá wà kọ́ paramọ́ fún wọn kíkan nu wọn wọ̀ kó kí tiẹ̀ kíkan náà tún gbà kó tún kí tiẹ̀ kíkan náà tún gbà kó ṣe kíni o kó kí tiẹ̀ bí condition bá ṣe rí láti ṣe kíni o bá ṣe ṣe. ọ̀rọ̀ pé yọ̀ọ́ báwọn ṣe ṣe lọ nìyẹn. tọ́ nítorí kó lè jẹ́ ìfúnnilọ́wọ́ alẹ́ ìbáàdà lórí ìjọsìn fọlọ́ wọ́tọ́ àtìlẹ́ mọ̀wùlánà àti láti fi tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kì ọ̀la ìbọ́lọ́ ló lóun sọ sọ́kalẹ̀ fún wa àwọn aṣọ tá a sì tún máa ra ẹjẹ́ àjẹrípa sọ gidi ni àwọn aṣọ tó wẹ̀ wọ́n púpọ̀ tá a ń ra lásìkò yìí ọjọ́ lọ́lọ́nù kọjọ́ kọ̀ọ̀kan báyìí ni ẹ máa rí bí ìpẹ́pẹ́ ẹja báyìí ni wọ́n fi gbé wọn lọ báyìí bí ìpẹ́pẹ́ ẹja ni kò ti ń bẹ níbi ìmí ìgáfẹ́ lè borí ọmọ tuntun wọ́n sì sọ iye owó rẹ̀ báyìí wọ́n pè á àfa ẹ̀ ẹ̀ já sí asọ̀tẹ̀ ń bẹ́ ta nìyẹn wọ́n tọ́ lọ́mọ jà já sí jàkújà asọ̀tọ̀ gbádùn ní ẹ̀jẹ̀ ara asọ̀tọ̀ yẹ pé tọ́ ọba rà tán ó tún kó ra nǹkan tó tún fi dáàbò bò yóò tún ṣẹ̀ṣẹ̀ ra láìní yóò ṣẹ̀ṣẹ̀ láìní bùbá yóò ṣẹ̀ṣẹ̀ láìní ṣòkòtò èmi ìgbà tó ọba láìní ẹ̀ yóò tún máa já yẹn jẹ nínú yóò mọ̀ gbárí yẹn jẹ subhanallah tó bá bọ́ sí ọwọ́ ibi tó yẹ wá ó yẹ gidi tó bá fara nu kiri báyìí yọ sàdámọ́ yẹn lára pàrà tó sọ kéèyàn. àwọn aṣọ yìí owó wọn wọn gègé aṣọ tí ó bo òhò wa ní ẹja ara tó ti da tó wo rẹ wà ní wọ̀túnwọ̀sì ó yẹ ju kò sí kíni o tí ó sì wọ́n jù já fura sí agbègbè dáadáa. wọ́n fi sẹ́rẹ̀ àkùsọ wàhálà rẹ̀ gbòòrò nídìí aburú ìdákejì gbogbo àwọn kàtà ń sọ yìí ni o wọ́n wá qawnuhu haraman wa najisa àwọn àwọn ọlọ́ni olùsọ kó o níbi aburú tí ń bẹ níbi aṣọ yẹn bí ọlọ́run wò aṣọ tá a fẹ́ wọ̀ dákun má jẹ́ ọ jẹ́ aṣọ haram o má jẹ́ àwọ̀ aṣọ tọ́lọ́run tí wọ́n ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run fẹ́ má sì jẹ́ àwọ̀ aṣọ ẹ̀gbìn. wala yabqa zamanan tawila aṣọ tí o sì ní pẹ́ má jẹ́ àlè má jẹ́ àlè rà má jẹ́ àlè wọ̀ aṣọ tí ò ní pẹ́ ọba tìrà náà ni ó ti ó ti pọ̀ tán báyìí gbogbo ẹ̀ ó ti janjú pọ̀. tẹ́lifíṣà bá ń gbogbo àwọn nǹkan wọ̀nyí ara sọ̀kan láwí tábà fìrà mí bá ọlọ́wọ́ ga ìdí wa táà ní lọ ra sọ tó ti pé gbàtà bá pọ̀ ní gbogbo ọjà jù pọ̀. tọ́ àwọn yẹn kún un sábàbá lè máa pè á ti ń sáde ọlọ́run pé ọlọ́run aṣọ tọ́ tọ́ rà fún wa tààrà mọ̀sẹ̀ làkọ̀tí ọjà sábàbí àti lọ́mọ àfisẹ́ lọ́wọ́ wọn jẹ ká sọ wọ́n sábàbí tá a sì máa lọ sí ọlọ́run ọba torí pé ọ̀pọ̀lọpọ̀ aṣọ tóbìnrin bá lọ ra aṣọ tí ò fi tí ò tí ò wọ́ gba òfin ọ̀nà tó fi ẹ̀fẹ́ lọ́run pé kó fi wọ́ ò lè jẹ sábàbí àti fẹ́ lọ aṣọ tọ́wọ̀ ti ń kojú ọkùnrin tóbìnrin wájú olójú wáṣíwáṣí ọkùnrin sẹ́mu pé fìtínà yìí tàbá sọ tọkùnrin náà rà tó ṣe pé ah mi ti ń kọjá lọ làwọn obìnrin ṣe ṣàjà kátà pé ah kí ni o sì dànù kọ́ mi kóun fẹ́ pè mí àwọn èèyàn lélẹ́yìí ìbáàtì mo kó jẹ látòkè délẹ̀ aṣọ rẹ̀ mà dáa púpọ̀ tóbìnrin mi ọ̀fẹ́ rìn yóò rìn kọjá wájú èèyàn yóò rìn kọ kódà yóò sálámà kọ yà á aṣọ ilé ìlágbára aṣọ tí ó fi wá jẹ sábàbí tí wọn náà fi máa ranjú mọ́bìnrin olóbìnrin rí àìníṣe tóbìnrin ọmọ fi sùn tí ọmọ fi lé ọ káàkiri tó fi wá lọ sẹni tí ń sẹ lọ́hùn ìdàpọ̀ ẹja jìnnà sí o à ń bẹ lọ́hùn ni ibi kọ́lọ́hùn kọ́ sọ wa kó níbi irú aṣọ bẹ́ẹ̀ wọ́ṣúrò asọ̀tẹ́ yẹn wọ̀ taburú fi tẹ́lẹ̀ abẹ́lẹ́ òun kọ́kọ́ làwọn akó níbẹ̀ wọ́n ní ti kọ́ asọ̀tẹ́ yẹn wọ̀ tó ṣe fún ní ọkọ̀ ní béèyàn séèyàn téèyàn máa ti wá téèyàn máa ṣe fáàlì téèyàn fẹ́ máa rà nìyàn tí ó máa ṣe fáàlì lórí aṣọ ibi tí ọ̀yọ́ ojúpa tí ojúpa ibi tí ọ̀yọ́ yẹ̀jìká tí ó yẹ̀jìká mo rò pé yẹ báyìí nìkì èyí tí òun ni máa ṣe fáàlì lórí àwọn tí wọn ò ní tó àbẹ̀lẹ̀ wọn bá pé kọ́lọ̀ nǹkan là wà kó níbi irú aṣọ bẹ́ẹ̀ wọlé ọ̀jẹ̀ aṣọ tí ó ni máa jọra ẹni lójú pé kéèyàn ò lè rí rẹ̀ ní àrísá pé àwa náà la tó bẹ́ẹ̀ ẹtùpẹ́ ni tó rí bí irú wa wá àwa ló tó bẹ́ẹ̀ láti wá máa wò pé àwa náà ti jẹ́ nǹkan láti yẹn ó fi wá jọ rẹ̀ lójú tí ó fi kún rẹ̀ lójú á máa ṣàjọ ọlọ́run pé ọlọ́run dákun má ká wọ̀rọ̀ aṣọ bẹ́ẹ̀ àti ọlọ́run bẹ́ẹ̀ fún aṣọ tó ṣe pé ńgbà téèyàn wọ̀ téèyàn rà téèyàn wọ̀ lọ́sọ̀ ní délé séèyàn èèyàn àgbọn gbàtàn jẹ aṣọ táyé pé díẹ̀ díẹ̀ ní fi máa tan àyàn téèyàn fi kó sínú páńpẹ́ ọlọ́dà kò má ṣe wá bẹ́ẹ̀ o òwò àjẹmí kọ̀nà àtúnṣàdì ọlọ́run pé ọlọ́run dákun aṣọ tá a wọ̀ yìí mọ̀sẹ̀ ní aṣọ tó ṣe pé ọjà sábà bí táàfin ní yayọ̀ táàfin ní yayọ̀ kàtí ń fún wa tí àwọn sọ pé sásọ wà mọ́ wọ̀nyí ẹ̀wé tọ́lọ̀ ń ṣe fọmọ ìyá mi lágbájá iṣẹ́ wo lórí ṣe tó fi wọrú yẹn ẹ̀wá wo gbogbo wàhálà tẹ́mi ṣe ẹ̀wé tẹ́mi wá rí wọ́ ó ti ẹ̀rọ pásọ tèmi ní ọ̀dà ni àfi ńgbà tí mi sa lágbájá wọ́n tẹ̀ mú rí pé ah ọlọ́nkẹ́ wàá dójú tì mí pẹ̀lú aṣọ tó ṣe fún mi sẹ́sàn wá lélẹ̀ subhanallah ó ti wá ti wá gbàgbé àwọn tí ọjọ́ pé ńgbà tí wọ́wọ́ tọ̀dọ̀ jẹ ah mi sa lágbájá mo láì ta sọ yìí o sọ wọ́n tún wá rí tẹlómi lọ́ba ní pé tọ́lọ́run ti fún ọ̀dà ọ̀ wá fẹ́ yáyọ kà pẹ̀lú tọ́lọ́run ti fún ọ á máa sáde ọlọ́run pé kọ́lọ́ má jẹ́ kí ìgbésí ayé aṣọ wa wíwọ̀ ọmọ rí bẹ́ẹ̀ irú àwọn àtẹ̀sí bẹ́yìn. eléyìí òun náà ni àdúrà tá a máa ń ṣe <clears throat> nígbà tí a bá wọ aṣọ̀tún tọ́lọ́run ọba ilé kíkọ́ lọ́ba ṣe fún wa wípé allahumma lakal وأعوذ بك من شره وشر ما صنعته láti máa wí ni ìwọ Ọlọ́run tí ẹ lọ pẹ sí o àǹtí àkàtàwùtà ní èyí ìwọ lọ́wọ́ sọ fún mi lọ dá fún mi lọ rà fún mi o alùkà mọ ń tọrọ lọ́wọ́ ìwọ Ọlọ́run ọba mí nìkọ yìí yé ibi oore tí ń bẹ ń bí aṣọ yìí wọ ọyìrì màá sún ní àlá àtòrí tí wọn ti fún wà á wúlò bí kàmí ìṣàlùyé kí mo sì sáàdì wọ Ọlọ́run tó níbi aburú rẹ wọ ṣẹlùmí màá sún ní àlá àti aburú tí wọn torí ẹ dé eléyìí òun náà ni àdúrà tá a máa ń ṣe nígbà tí a bá wọ aṣọ tuntun ẹlẹ́ẹ̀kẹrin àdúrà ro liman labisa sáwọ́ban jadida àdúrà àdúrà sẹ́ni tó bá wọ aṣọ tuntun ẹni tó wọ aṣọ tuntun. taari aṣọ tuntun ní ọrùn rẹ̀ kí ni a fún un àdúrà ni pé tóbọlì wa yukhlifu Allahu ta'ala tóbọlì yukhlifu Allahu ìtumọ̀ ni pé aṣọ tó wọ̀ yìí ọlọ́run ṣe àlògbó fún ọ ẹ̀mí ti lè lò dáadáa débi tó lápẹ̀rẹ̀ ọba tó wá síbẹ̀ fún ọ Tuntun tún lóore sẹ́ni pé ntọ́ da ìsìláàmù dáa gan o ìsìláàmù dáa ewu gbogbo àwọn àzìkárò yìí gbogbo àwọn àdúrà wọn yìí mú láti fẹ́ rí wọlé yìí tí kì í bá sẹ́nu ìsìláàmù gbẹtú bẹ́ẹ̀ ni wọ́n yóò fi fún lọ́ọ̀kù gàrẹ́dà aṣọ tó yìí tó ra yìí tó ọlọ́wọ́n ọba ó ní àlùbọ́ rẹ̀ yóò jẹ́ kọ́jẹ́ pé mi ẹ̀ tọ́ra ni ọ̀wọ̀ tí ó sì lù dáadáa torí pásọ tá a pamọ́ kì sá wa ọ̀tá ló ní àwọn tí ó jogún ẹ̀ ètò ọwọ́ tó gbó òní tiẹ̀ ètò ọ̀nà nínú owó òun náà ní tiẹ̀ ètò ọjẹ tó yó òun náà ní tiẹ̀ nínú oúnjẹ o gbogbo gbogbo owó tá a pamọ́ aṣọ tá a pamọ́ gbogbo nǹkan tá a pamọ́ àwọn tí ó jogún là kí ni òun náà là ń pamọ́ fún ká má gbàgbé kí anabi sallallahu ayukum tani ni tó ṣe pé máàlù warakatihi ahabbu ilayhi min malihi tọ́jà pé owó táwọn tí wọ́n jogún lẹ́yìn rẹ̀ tí wọ́n jogún yẹn ló nífẹ̀ẹ́ sí ju owó tiẹ̀ gan lọ dúkìá táwọn èèyàn jogún ta lọ jẹ́ pé náà ló nífẹ̀ẹ́ sí ju dúkìá tiẹ̀ lọ. Ah! wọ́n ní ma minna min ahadin kò sẹ́ni kankan nù wa illa wa maluhu ahabbu ilayhi min máàlì warakatihi dúkìá tiwa táàtà ní fúnra wa la nífẹ̀ẹ́ sí ju ètò wọn jogún lọ. Ànábì ní fa inna lahu ma qaddama owó tiẹ̀ lè tó ti síwájú o wà má la wàlá sàkìhí má àkọrọ ètò ọ̀pamọ́ tó fi pamọ́ tó fi sẹ́yìn yẹn ń la wọn kíni o àwọn tí ó jogún rẹ ó jogún torí ẹ̀jẹ̀ ajẹ́ ń tọ́da ẹ̀jẹ̀ àwọ̀ tọ́da ẹ̀jẹ̀ àlò ń tọ́da. èmi tẹ́ rí àwọ̀ tó ní má wọ̀ tàná ni mí kí ló dé tó fi jẹ́ fìwà gbọ́dọ̀ wọ̀ tàná sẹ́nìkan wò ní sẹ́ fún ọ ni àbí ibi tọ́lọ́ ń dá ọlọ́ládé tó fi wọ̀ pé ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó yẹ kó o ṣe ìsẹ̀mí rẹ nísẹ̀mí ẹni tí ó ra sa kí sẹ̀mí rẹ kọ́ wà ní ìwọ̀túnwọ̀sì nítorí pé irú sisi bẹ́ẹ̀ yìí máa ń jẹ́ fọkàn ẹ̀yìn ọ̀gá jù pàápàá jùlọ ayé tá a wà yìí alàjáàmù tó wà yìí ọlọ́ni wọ́n tilka alàjáàmù núdà wílò ààbẹ̀ yẹn náà ayé ọ̀lọ́ gbọ́ọ̀rọ̀ tààrà fọmọ ẹ̀dẹ́ nìyà ayé yìí kọ̀tọ́ pé ọ̀pá àbọ̀n bọ́ba ń lọ ń gbà mí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó pé kọ́ ọlọ́run lè pé ọmọ ní lọ́la tí ọba ní lónìí ọlọ́run lè sọ pé kọ́ padà ní lọ́la nígbà tí wọ́n wá jẹ́ awọ tòní má wọ tàná tọ́lọ̀ ń bá gbé àìsí dé nípa owó kìlọ̀fẹ́ sí. ìjọba wo wọ́dúrópù ẹlòmí ó wọ́dúrópù kún ó tún dá alẹ́ ẹlẹ́ kódà kẹlòmí ó tún kó fẹ́ni tí ó tún sáǹfààní kókò tún kó fún wọn. ọlọ́run lọ́ọ́ máa yàtọ̀ tẹ́lòmí rà lọ́sẹ̀ẹ́ ọlọ́run nìkan lọ́mọ. sẹ́lẹ̀mí ò tiẹ̀ wá fún sí wọ́dúró pẹ̀ pé jẹ́ kí n tiẹ̀ kí gbogbo ọtán bẹ̀ pé kí mi ó bá tiẹ̀ wọlé. bẹ́ẹ̀ni kaba ti ń fẹ́ tọ́ka sí kan náà àwọn àbúrò tó ń pé kíní kan ah, àjọra àtàwọn friends mi ni èmi àti ìyàwó mi wife mi lájọra èmi àti kíní kíní kan gbogbo ẹ̀ náà ó lé gbogbo ẹ̀ lẹ́yà kó kálí kò sí wọ́n èkúté ọba mi jẹ ayọ́ tọ̀ sí ní gbogbo ẹ̀ bàjẹ́ lọ àwọn ayọ́ jẹ ní wọ́n ba gbogbo ẹ̀ fa ni wọ́n máa sáná sí fún ọmọ súnmọ́ fa inna lillahi wa inna ilayhi raji'un. ọ̀dà kí mùsùlùmí ọ̀rọ̀ aṣọ kó lu aṣọ rẹ̀ dáadáa lu aṣọ rẹ̀ yóò lọ ń pamọ́ òní tuntun tó ń pamọ́ máa lò ó máa lò ó pàápàá jùlọ tá a bá ti ní àwọn mùnà sàbáàdì àwọn ìṣesí kan tó jẹ mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ dáadáa ojú ọjọ́ mọ́ àná wọ́ dáadáa ni kọ́ ọ lọ síbi jùmọ̀ àná oníbi nìka kan wọ ọwọ lọ síbi nìka kan fẹ lọ kéde ẹsẹ bẹ́ẹ̀ ojú ọjọ́ lásán ni tí èsì kò fi ń gbé tẹ nìkan kan lárugẹ wọn tún wọ asọtọ gbádùn tó yá ayetọ lálàáfíà ọwọ jáde baba alágbájá ẹni náà wò ni ọ èdè yẹn bá má wọ ntẹ yẹn èdè yẹn bá wọ ntẹ yẹn kò sí ìnáwó kan o kò sí ìnáwó kan ṣégbà náà wọn lé yẹn máa wọ sọtọ dáa ni àbí mo ṣe wọ ẹsẹ ọyá yìí lára mi àwọn ọ̀sọ́ pé ìyàwó ìnáwó kan ló fi yáyè lára mi ẹ jẹ́ kí n máa wọ báyìí náà ìdí báyìí nìsín kéèyàn máa wọ aṣọ dáadáa kéèyàn máa wọ aṣọ tó bá dánú aṣọ èèyàn wọn á lọ kó gbogbo aṣọ ọwọ́ akópamọ́ ọwọ́ àtijọ́ mẹ́ta kan pé mẹ́ta ilé mọ̀rí lára mi tí ìbá ṣèjọ́ tún bá nínáwó má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ jẹ́ àmọ́ wọ aṣọ ibi tó o ti ń gbé kamọ́ náà lásán ti máa fò ọ́ bí wọ́n ti fọ́ délẹ́kùn àbẹ ọlọ́wọ́n bá fẹ́ni tó bá wọ aṣọ ìpè tó bẹ lí wọ́n yóò fi kún lọ́ọ̀kú dáadáa ọlọ́wọ́n ó jẹ́ kí aṣọ ikú ológbò àárọ̀ ọ̀tún ọlọ́wọ́n bá ilé kí ọlọ́tún ṣe fún ọ. àdéhùn yẹn má bínú pé àdárúkọ àwọn tó ti rí kọjá lọ tó alákọ̀ọ́kọ́ ti akọ́kọ́ kà ń pa wíwọ aṣọ yẹn tó àwọn afọ́ni súnmọ́ni ni wọ́n gbé jáde yàtọ̀ sí Imam Nasa'i tó ẹlẹ́ẹ̀kejì tí tí a kà yìí. Abu Dawud gbé jáde Tirmidhi wọn gbé jáde Al-Imam Al-Baghawi bákan náà nínú Mukhtasaru Ash-Shama'il wọn bẹ nínú rẹ̀ Sheikh Al-Albani sọ pé sahih ẹlẹ́ẹ̀kẹ́ tàbí akayi òun náà Abu Dawud gbé jáde kálọ̀ àwọn nọ́mbà tó wà níbẹ̀ bákan náà fásiwò káwọ sahihu Abi Dawud abà nínú ẹ̀ ẹni gba hadithi náà wà òun ni Abu Sa'id al-Khudri radiyallahu anhu olóhùn gbólóhùn rẹ̀ tó sọ pé tó bẹ̀lí mina ìbílà látara gbígbó ayé al-ikhlaqu kí nǹkan ogbó náà ni wọ́n pè bẹ́ẹ̀. wal-muradu ìtumọ̀ ẹni pé ànyúmọ̀rọ̀ àǹbẹ̀lọ́ pé kọ́lọ̀ ń kó gun ẹ̀dá yẹn lẹ́nu ntòlasọ wọ̀yẹ́lì bá sàdálìkà kọ́ wá rí aṣọ yẹn wọ̀ dáadáa wọ̀yẹ́lì bá sàdálìkà sọ̀ kó rí aṣọ yẹn wọ̀ kàtà yọbẹ̀lì yọbìlà títí tí ó fi gbó wọ̀yẹ̀sẹ̀ rọ̀ kọlọ̀kọ́nì tí ó fi di nǹkan tó ṣe pé ó ti wá gbó pátápátá tọ àdúrà tá a fún ni. wọ́n yóò fún ìfúnmọ́ ọ̀sán ẹ̀rọ ayé yóò àwébò wo àyìnbó wọ́n yóò délé wo xeyọ̀ mi. ọlọ́run ọba ìlẹ̀kẹ́ olókùn láàrọ̀ yóò sì pààrọ̀ ètò olóore jù bẹ́ẹ̀ lọ ìtumọ̀ ẹ̀nìyẹn. ẹni tá a wá sàdúrà báyìí fún jẹ́ máa ń gbà tá a rí aṣọ lára rẹ̀. irú ẹni yẹn ṣé yóò bínú wa jama kò ní bínú wa torí pé ńgbà táwa náà wọ aṣọ wọn sọ bẹ́ẹ̀ fáwa rí pé ìfẹ́ oore yóò máa tàn ká láàrin irú àwọn ibi tí irú dáadáa báyìí ṣe o tó ti ń àdúrà ẹlẹ́ẹ̀kẹrin nínú tòní òun àdúrà tí a tún táà tún máa ń ṣe nípa fẹ́ni tí ó bá wọṣọ tuntun òní ilbas jadidan wa'ish hamidan wamut shahida ẹni tá a bá rí tó wọṣọ tuntun táà tún sọ bẹ́ẹ̀ fún tàbọ̀ wọṣọ àmọ́ tuntun náà ilbas jadidan wa'ish hamidan wamut shahida ìtumọ̀ ẹni pé ilbas jadidan tuntun ọ̀tún ọ̀tún láàmú rí o ọ̀tún ọ̀tún láàmú rí lára rẹ mọ bẹ lọ́wọ́ bá fún ọ pé kọ́lọ́hún kó ti ọ lẹ́ni tí ó máa wọṣọ ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún aṣọ tó tuntun tó dáa wàá ń ṣì hàmìdà mo tún tọrọ fún ọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá pé kọ́lọ́hún kó ti ọ lẹ́ni tí ó máa lò sẹ́mi ẹ̀yìn sẹ́mi tó dáa sẹ́mi tó wúlò tó yá yìí wọ́n mo ti ṣẹ̀dídà mo tún wá ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ pé ikú tó dáa nígbà tó ọba ìfikú ikú tó dáa ní kọ́lọ́hún ṣe kí ni o ọba mi fi pa ọkọ sisi kú tó dáa tó kéyìn òkúkú ìjẹrìí sójú ọ̀nà ọlọ́run ọba àdúrà tí a ti fẹ́ni tọwọ́sọ nìyẹn tọwọ́sọ tuntun tàbí tọgbà hadithi yìí pépé ni máa jà gbé jáde bákan náà alimami al-Bukhari wọ́n sì lọ́wọ́ sahihu pépé ni máa jà ábà nínú rẹ̀. tàbí tọgbà hadithi wa ni afa wa abdullahi wa ma'amad radiyallahu ta'ala anhuma ọ̀rọ̀ kọ́ọ̀lù gbọ́dọ̀ àti sọ pé elbas jadidan wọ́ tuntun jẹ́ni tí wọ́n máa wọ́ tuntun ọmọ wa ni elbas yẹn fẹ́lẹ̀ amúrò mi àtẹni ṣé kọ́tọ̀ amúrè ṣùgbọ́n orí dàbí àdúrà àdúrà ni wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ dàn yarzuqahu Allahu thawban jadida pé à ń tẹ lọ́n pé ọlọ́run o sí ẹni lẹ́ni tí wọ́n máa wọ sọ tuntun tí wọ́n máa حين رأى عمر عليه Umar tí a sọ funfun bùbá funfun tó Umar فقال له صلى الله عليه وسلم ní sọlá bá sọ báyìí fún pé ثوبك هذا غسيل أم جديد aṣọ rẹ tó wọ̀ yìí yi rẹ yìí sásọ tó fọ̀ ọpáláró ni ọ̀fọ̀ lọlọ gbogbo ẹ ti sáyẹnsáyẹn ni àbí sẹ́yìngbà tó ọkọ ló sojú rẹ̀ kété ní àbí pé tuntun oní kàkọ́lẹ́lá oní rárá kété tuntun bẹ́lgọ́sì mo fọ́ mo sé lójú mo sé lójú lọ́yàn ni kàkọ́lẹ́ sallallahu alaihi wasallam àníbà sọ̀rọ̀ pé elbas tẹ̀lé ìdájọ́ mo tọrọ fún ọ lọ́dọ̀ Ọlọ́run pé kọlọrun kó sí ọ tí ó máa wọṣọ tuntun títí dé parí. kọlóhùn wá ní hamidan gbólóhùn rẹ tó sọ pé kó o sì sẹmí ní sẹmí abẹ́yìn kàdáàlìkà sígọ́tà amúrin òsùn àtẹlùmù náà bákan náà òyì dàbí àdúrà àdúrà náà ni wọ́n tún gbà lérò pẹ̀lú yẹn bẹ́ẹ̀ à ń tẹ̀sán la àyàtà ó pẹ̀lú kékí àìsẹ̀mí rẹ̀ gbógun àyàtà àti làkìtà àlà lórí tẹ̀lé tọ́lọ́m wọ́tẹ̀kùnù hàmìdá ni rọ́bìkà ọ̀wà jẹni tí ó lè máa dúpẹ́ fẹ́lẹ́ dà rẹ̀ wọ́n mahmudan ìndàhùn tọ́wà jẹni ẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run wà ìndà náà àti lọ́dọ̀ àwọn ènìyàn. ọlọ́wọ́ wọn mo ti ṣàhìdàn gbólóhùn rẹ̀ sọ pé mo tún tọrọ pé kó kú pẹ̀lú kú tọ́ ẹ̀yìn kàdáàlì kàṣẹ́ kọ́ amúrin kò sùn afẹ́lélé yẹn náà dàbí àdúrà àdúrà náà ní bẹ́lá bẹ́ẹ̀ tiẹ̀ náà tí wọ́n gbà lórí pẹ̀lú rẹ̀ bí ń yẹrù tààlà ní tàtàlì hasana pẹ̀lú pé mo tọrọ ó ní aṣ-ṣahādatu fī sabīlillāhi ta'ālā ìkókó ìjẹ́rìí sójú ọ̀nà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. lọ́jọ́ pé ẹni tí ọba wọ aṣọ tá a rí pàápàá jùlọ tó wọ tuntun inú àdúrà tá a fún mi pé tóbélé lóyún kọlífù lọ́hù ta'ala tàbí ká sọ pé elbas shadidan wáìnì hanidan wàmúd shadidan. àwọn àdìkárò yìí gẹ́gẹ́ bá a ti ń sọ àti àwọn àdìríyà yìí ẹ ká sọ ká ha ká sì máa lò nínú ìgbésí ayé wa nítorí kí dáadọ́ fi lè ṣe kí ni o fi máa ṣẹlẹ̀ sẹ́yìn káwa ọ̀nà bákan náà máa yẹ kó lo àbábọ̀ bàkó àdúrà téèyàn máa ń ṣe nígbà téèyàn bá bọ́ sọ̀kalẹ̀. ìyẹn bọ́ àsọkalẹ̀ kí ládùn àti tààfẹ́ bísímìlá kí láfẹ́ tọ́ kò jù bẹ́ẹ̀ lọ ẹni pé islam rọ̀ gan bísímìlá làmàwí ìyẹn ni pé pẹ̀lú orúkọ ọlọ́run gbólóhùn yìí lójú ẹlòmíì ò kéré o àìmọye bísímìlá ìta ti wí kódà tá a tún fi rahman rahim àti àpé bísímìlá ìlànà àwàlá ìkéde lásán o wàláhì làwọn gbólóhùn bísímìlá tí ó ju bẹ́ẹ̀ yẹn lọ kéde lásán láwọn ọrú àyè wọ̀nyí ó tún ju kọ́ sọ pé rahman rahim kò fi sí lọ tẹ mọ̀ pé a fẹ́ jẹun yẹn bisimilá àwọn bá sọ pé bisimilá bisimilá la wò lásán tí wọn dún bí lábùdó jàlá la má sọ pé ọfẹ fi kún bí náà sọ bá ti wá láti ṣe kí ni o láti ṣe torí wípé ẹni àfisẹ́ràn lọ sọ pé bá ti ṣe nìyẹn o àwọn gbìdánwò rẹ̀ ọjà ti di orí fún wọn ìwà lóde tí wọ́n gbìdánwò rẹ̀ tí ò ní ti di orí fún ọ ọ̀yà síbẹ̀ ni tó ní àṣìṣe ṣe ló kù tàbí pé kí gbàgbọ́ rẹ̀ kọ́ ọmọ gbé lọ síbi tí ẹni tó ní ká ṣe é tó gbégbé gbọ́ ẹ tó fi gbàgbọ́ ẹ̀rọ sí àwọn sòrò ta ní nìyẹn o ẹlòmíín pé ẹ ànábì lòun tó tó yìí gan lọ́lọ́run ti gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀wọ́n tẹ́ ìwà sànábì ńkọ́ àǹfààní lágbájá kó tó wí ẹ ẹnfà àwọn àǹfààní ti ní gbígbàdúrà lára ah, ah, sọwọ bisimilayi ni wọn bẹ ń di pa àfẹ bọ sọ tọ bó ṣe rí yẹn atato ìyọdún lọ́dọ̀ ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òru ẹ̀yin obìnrin ẹ má sùn lọ o ẹ̀yin obìnrin ẹ má rojọ́ ẹ má gbàgbé pé tá a sọ ni pé tá a bá fẹ́ bọ́ aṣọ aláṣọ pé kí ni pẹ̀lú orúkọ ọlọ́ lórí bó aṣọ tí mo bọ́ yìí. hadisi yìí ẹ̀ńtọ́gbà wa wọn náà ni alimami Tirmidhi àtàwọn míì náà tún gbà wá tó wọn ti tún ní ká wọnú al-Irwa wal-Ghalil àbá nínú rẹ̀ àti Sahihu al àbá nínú rẹ̀ hadith sahih tàbí tọ́gbà hadith ni wàá ní àfa wa Ali bin Abi Talib radiyallahu anhu rabi'u al-khulafa'i ar-rashidin ẹ̀kẹrin àwọn àròlé àfẹnimọ̀nà. bákan náà wà Anas ibn Malik radiyallahu anhu àfàwà Malik Anas ibn Malik kọlọmọba ni ọni sàfàwà Anas náà. والحديث بتمامه يفاري حديثه هو قوله صلى الله عليه وسلم هنا نقول جزي الله صلى الله عليه وسلم ستر ما بين أعين الجن وعورات بني آدم gàgà tí ń bẹ láàrin ojú àwọn àlìjànú àwọn ojú àlìjànú gàgá tí ń bẹ láàrin rẹ̀ ìbìbò tó wà láàrin rẹ̀ sáàrin òwò ọmọ ádámà ojú àwọn àlìjànú tí wọ́n fẹ́ kámẹ́rà òwò rẹ̀ àti òwò ọmọ ádámà gàgá tí ń bẹ láàrin rẹ̀ tí ò ní jẹ́ kálíjànú lè rí òwò rẹ̀ wò ìdàwọ́dọ̀ àhádùkùn tàwọ́báhùn nígbà tẹ́ni kọ̀ọ̀kan yín bá fẹ́ bọ́ aṣọ rẹ̀ tí ń bọ́ aṣọ rẹ̀ á ń yẹ kó lẹ̀ bísímìlá ó náà nìkan sọ gbólóhùn bísímìlá. àlìjáná ò ní ṣe kíni o kò ní lágbára láti lè rí ìhòòhò wa láti lè rí o. àjẹpẹ́lẹ́ iná ò ṣe pàtàkì kémi àtẹnìkọ̀ ká ká múra sí o kódà tó fi dórí wípé alọ́sì bẹ̀rẹ̀ alọ́sì tọ́ìlẹ̀ tọ́wáyé pé yàrá ni tọ́ílẹ̀tì inú ilé ni tá a fẹ́ wọ̀ níta náà la sọ pé bisimilá allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith á sì bisimilá tọ́ba jẹ́ pé inú pápá là wà ń lọ so a ní ti ìwé tí ó fi dàtúkù bàtà fẹ́ tá n ká sọ tá n ká sọ lára tá a bá ti ká sọ á bẹ̀rẹ̀ gbogbo yẹ wa tá a bá ká sọ á bẹ̀rẹ̀ lókè tá a bá ká sọ lóru èyí lè máa wò fẹ́ nìkan kò sí nítòsí tó lè rí tó lè rí à ní ká sọ lóru o ti ti dẹ okùn ṣòkòtò rẹ o o ti dẹ okùn ṣòkòtò nígbà tó bá ti tó bá ti ń lọlẹ̀ o ti ra rúdà sọ rẹ báyìí o wà ra fa ṣòkòtò rẹ báyìí so ha o sì gbọ́dọ̀ bisimilá torí pé gàgá lọ́jẹ́ láàárín ojú àwọn àlìjánu tí o wọ̀ mẹ́lẹ́ nìyẹn. qawluhu sátìrù ma bayna ayuni gbólóhùn sọsọ yìí pé gàgá ti ń bẹ láàárín ojú àlìjánu yẹn asátìrù ayé al-hijab òdì ìsọ̀kan tẹ̀ pé ntòbìnrin fi ń lo hijabu ni pé ó ń lò láti fi dí ọ̀ṣọ́ rẹ̀ kọjá gàgà tí ó dí ọ̀ṣọ́ rẹ̀ táwọn ọkùnrin tí wọ́n lẹ́tọ̀ọ́ sáti wọ ọ̀ṣọ́ rẹ̀ ó fi máa wọ ọ̀ṣọ́ rẹ̀. tọ́ olùhùn gbọ́dọ̀ rẹ̀ tọ́ sọ pé ayé kó la bisimilá wọ́n sọ gbọ́dọ̀ bisimilá lè anasimallahi ta'ala torí pé orúkọ ọlọ́wọ́n ọba ilé kí ala bani adam ọdà gẹ́gẹ́ bí ilẹ̀ pàtàkì tó lẹ̀ nǹkan mọ́ ó ti lẹ̀ mọ́ ara ọmọ adam sọ́yẹ́ pé fàlà yẹsẹ̀fẹ́ ọ̀lẹ́jẹ̀nà fàkìyàwó sọ́yẹ́ pé àlìjá náà nílé tù nǹkan tó lẹ̀ mọ́ àyàn lára àlìjá náà nílé ṣe kíni o tí ò nílé tù torí ẹ̀rọ fi jẹ́ pé inú tá a máa ń wé òun náà ní gbólóhùn bisimilá gbàtà bá mọ̀ sọ wọ́kọ́ làbáyé lórí ìpínlẹ̀ náà apá kan wọ́n lù mọ́ láàyò záàdù àlẹ́ ìhà ayé bùkún o ọ gbọ́dọ̀ bùkún ọ gbọ́dọ̀ lékún lórí gbólóhùn yẹn kí la láwì ṣẹgbọn báyìí kí la tún wí lẹ́ẹ̀kan sí wọn ní láàyò záàdù àlẹ́ ìhà wọn ò ní sàlékún lórí ẹ pé arrahman rahim ọ gbọ́dọ̀ sọ pé bisimilahi rahman rahim gbólóhùn kan ṣoṣo náà ni bisimilah ọ ìbẹ wòkó fani máa wọ eré ìkọbàrò láti dó kára dó lórí tí gbangba tí hadith mú gàgà wá ká dó lórí ẹ̀ torí pé gbàtí bisimilayi bá ti fún anabi sallallahu alaihi wasallam táwọn wá ní tánàbí rí gbáyé lórí rẹ̀ tó tó anabi táwa ní òtò wa téèyàn wá lè rí gbáyé mọ́ láéláé àtúkọ́ jẹ́ pé bó ṣe wí òun náà láti kíni o ibẹ̀ náà láti òlé lórí kọ́lọ́wọ́n bá kọ́lá kó ṣe àánú fẹ́mi àti ẹnìkan kan wa ẹlẹ́kẹfà nínú àdúrà dùá àdúrà tá a máa ń ṣe nígbà tí yẹn bá fẹ́ wọlé ìgbàsẹ̀ ibi tí yẹn tọ́ílẹ̀tì tí yẹn bá ti fẹ́ yàgbẹ́ àdúrà tá a máa ń ṣe níbẹ̀. qawluhu al-khala ay mawdi'u qada'i al-haja àyè tá a ti máa ń bí àbùkátà wa bùkátà yìí náà tún ni pé àyàgbẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ni Yorùbá ń pè nígbẹ́ wọn lọ gbọ̀nsẹ̀ kí ni Yorùbá ń pè nígbẹ́ gangan ẹ igbó inú igbó ni Yorùbá ń pè ní ìgbẹ́ inú igbó tó ti báyìí nìyí àbí ẹ máa pé wọn sọ fẹ́ dẹ̀gbẹ́ ni àwọn rẹ̀ rẹ̀ àgbẹ̀ wálé ìgbẹ́ nínú èdè Yorùbá inú igbó ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé táwa bá fẹ́ tá a bá fẹ́ su àfi ká yàwọ́nú ìgbẹ́ bá a ṣe ń lọ lójú ọ̀nà mo fẹ́ ya ìgbẹ́ mo yàwọ́nú igbó a sì mọ̀ pé téèyàn bá ti yà wọnú igbó yẹn kò yà lásán ọlọ́ọ̀sì bẹ̀rẹ̀ ni tó ti ráì nísìn ènìyàn fi di pé tó íńtáǹsì níbẹ̀ ọwọ́ àgbà orúkọ máa yìí tá a ti ń sìn nǹkan lọ́wọ́ tó ti ráì nísìn mọ̀ ń yà wọnú ìgbẹ́ ṣé ojú ọ̀nà lọ ń lọ yẹn náà àbọ̀ ń wọ̀gbẹ́ lọ ọ̀ẹ́ ọmọ tí ń wọ̀gbẹ́ lọ ìgbà tí mọ̀ pé gbẹ̀ ní jẹ́ kí ni o ìgbó ṣùgbọ́n lónìí bẹ́ẹ̀ bá bí ọmọ èkó pé kí ni jẹ́ ìgbẹ́ <laughs> ìbáwá táì tiẹ̀ sọ mi òkú náà láti sọ pé so ìgbẹ́ ní pìlẹ̀ èdè ìbò ní jẹbẹ̀ mo fẹ́ yàwọ́ nù gbẹ mo fẹ́ ya ìgbẹ́ mo fẹ́ ya ìgbẹ́ ló ti pé orúkọ ààyè tá à ń ṣe nǹkan yẹn sí ọwọ́ adorúkọ ti ń jáde lára wa ṣé gbólóhùn yẹn yé wa àbí torí kò sẹ́ni kankan tí ó jiyàn rẹ̀ bó ṣe rí nìyẹn tọ́ mọ́wúdìrì ọ̀dọ́ ìlhàjà àyè tá a ti máa ń gbọ́ bùkátà wa tá a ti máa ń yàgbẹ́ ni wọ́n ń pè ní alìkọ́lá nínú èdè lárúbáwá wàásùlùkù alìmọ̀kánù lìkọ́ọ̀lì àyè tọ́pa sófo wọ́n fi ń pè ní alìkọ́lá. wàtọ́mìlá fìlmọ̀kánì alìmọ̀àjà alìmọ̀àjì fìlmọ̀kánì alìmọ̀àjì ìkọ̀dọ̀ ìlhàjà wọ́n wá lò fáyè tó ń pa àdúrà tá a máa ń ṣe níbẹ̀ òun náà ni bisimilah allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith pẹ̀lú orúkọ wọ́lọ́ wọn bá mo fi sí gàgà mi o wọ́n jẹ́ sẹ́yìn tọ́nu orí kápá láti yàwòrán mi láti máa fàwòrán mi ṣèṣekúṣe wọ́n jẹ́ káwọn àlejànú ọ̀rọ̀ agbára láti yàwòrán mi láti máa fi ṣèṣekúṣe. allahumma ìwọ ọlọ́wọ́n bá ìní àwọn olùmíkà dáadájú èmi mọ sádìọ mọ wá ọ ní olùsọ mínà lè kó gbòdì kó níbi akọ àwọn àlìjẹnú akọ àwọn àlìjẹnú bákan náà wọlé kọba àti àwọn abo àlìjẹnú. àdéhìí yìí ìmáàmù Bukhari gbé jáde ìmáàmù Muslim náà àwọn náà ṣe kí ni o gbé jáde sábẹ́ hadithi òní àfàwà anan bin malik radiyallahu anhu. wa fi ihda riwayati al-bukhari nínú kan nínú ẹgbẹ́ wa ti imaamu al-bukhari òní idha arada an yadkhula al-khala yẹn ni pé sani sọ́nà bá fẹ́ láti wọnú al ilé ìgbọ̀nsẹ̀ ọwọ́ níbi tiẹ̀ bẹ́ẹ̀. ومعناه أنه كان يقول هذا الدعاء قبل أن يدخل لا بعده ìtumọ̀ ẹni pé síwájú kó tó wọ ọbẹ̀ ni ó wí o tọ́ba ti jẹ́ nulẹ̀ gẹ́gẹ́ bá ti sọ yẹn o kó tó wọ ọbẹ̀ ni ó ti wí tọ́ba jẹ́ nulẹ̀ kèsì lẹ́yìn ìgbà tó wọ ọbẹ̀ tán o torí tọ́ba ti wọ ọbẹ̀ tán ó ń tún rántí ọlọ́run nínú ilé ìyàgbẹ́ ó ti yọ ó ti ń lọ dárúkọ ọlọ́run nínú ilé ìyàgbẹ́ bísímìlá Allahumma ah. ọlágbára ọlágbára síwájú nígbà tá a ti díkìrò tán àbí bẹ́ẹ̀ kọ́ ni tá a bá fẹ́ jáde ńkọ́ ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ wo ni ọ̀pẹ nínú ilé nínú ilé ẹ̀gbìn yẹn ẹsẹ̀ àbúlọ̀ ọ̀fẹ́rọ̀. tá aláhùnmá gbólóhùn aláhùnmá tó wá níbẹ̀ yẹn asluha ya allah ìpìlẹ̀ rẹ̀ ni ya allah. wàlmímù lè mú tó fi àkérè hẹ́ ẹwà wọn ànìlíyà mímu tó gba ṣáda nígbẹ̀yìn rẹ̀ tó fi di Allahumma Allahumma tí mímu yẹn fi gba ṣáda yẹn wọ́n fi pààrọ̀ yá tá a parẹ́ wájú yá Allah àwa wí àwa sọ pé yá àwa pé Allahu àwa ni mà mà yẹn ó jẹ́ ìpààrọ̀ fún yá àti àti parẹ́ wájú ṣùgbọ́n ìfura ní èdè lálùbáwá o ní wọ́n bá sọ yìí pé Allahumma illa àyàfi lásán náà lẹ́tùmọ̀ rẹ̀ o. Allahumma illa nínú èdè lágbáwá kí ni ìtumọ̀ rẹ̀ àyàfi ní sọ pé ọlọ́run àyàfi mo pèrè ọlọ́run àyàfi rárá o mo rò bóyá wa tẹmọ pé tẹlómi bá tú tú yọ yóò tutù kutu o tọ́ba sọ pé ilé tó ti akala daharu aleha wàṣẹríba ìgbà jẹ lórí ẹ ó sì mú wọn máa sọ ní èdè Lárúbáwá tí wọn bá sọ gbólóhùn yẹn pé hanzi hidaru kọdima akala daharu aleha wàṣẹríba eléyìí ti gbó ganan tòmọ tó wí nánu o ní sẹ sọ pé ìgbà ìgbà jẹ lórí ẹ ó sì mú ó sì bédè sí lọ ni tá Allahumma ya Allah tòmọ rẹ kọ̀ọ̀lùhù gbólóhùn sọ fún pé inni a'udhu bika gbólóhùn a'udhu bika ẹ̀ alóòdù wá so ọlọ́run ọba ló ti lè léyìn ẹ̀ aláwòtó náwó mìíràn ni wáyé lè bá dà a àwọn láti sọra sẹmọ pé kan nínú nínú àwọn tí máa yin ní àyín ní bóró nígbà tí yín ànábì àbò ní bóródà oníyà akérò malikọlíkì máa ń lé máa ní alóòdòbìhì tí wàá ká ìdá olólèlè àti sílè hamami wa inna min judika dunya wa darataha wa min ulumika ilman lawhi wal qalami àwọn ọ̀rọ̀ yìí ti tóbi jù Ọlọ́run lónìí orin mẹsẹ orin mẹsẹ méjèèjì yìí gbogbo ìran tàwọ́hídì mẹ́tẹ̀ẹ̀ta ló ti pé sínú rẹ̀ ọwọ́ alánàbí lónìí. aláwòkù ìjọsìn òun ni kágbára lé ó ní mo pè é tó fi ń dájú ní gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá máa ń lé kò sí fún mi wọn ní àlóògùn bíi ẹni tí ń gbára lé tí ń farasí. sìwá àkàtọ́ yàtọ̀ sí ànábì ìndà pẹ̀lú olè lè háàdì sí lè há mọ́mi ní nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ńlá tó bá ṣẹlẹ̀ kò sẹ́ńtì wa inna min judika dunya wa darrataha nínú ọrẹ wa nẹ́bì láyé àtọ̀run tí sorogún ayé ọ̀run tí sorogún ayé nínú ọrẹ wa nẹ́bì ni. tọ ìyẹn tọ̀hídù rògbòbíyà nìyẹn ta ló láyé àtọ̀run lọ tọ̀hídù rògbòbíyà ni ó tún fi ròyìn ànẹ́bì. ó tún wá ní wa min ulumika ilma al-lawhi wal-qalami nínú mọ̀rẹ́ ànẹ́bì òun náà ní ìmọ̀ lawhil mahfuz àti màlúfọ́lámì tọ́lọ́ tawhidu sifat wal asma ǹjẹ́ a sọ̀rọ̀ fáwọn olú nǹkan bẹ́ẹ̀ láti máa kọ́ o tọ́ kọ́ọ̀lù tọ́ba jẹ́ pé ẹni yẹn tó o bá fẹ́ wí orin yẹn lọ́nà tó lè gbà dá tẹ́ẹ̀dì ìgbà tó ń sọ pé ya akramal khaliqi ẹni tó fi ń da tó fi ń lápẹ̀lẹ́ ju inú ẹ̀dá wọ́n sọ pé ya khaliqal khaliqi mo pèrè mo lè gbára lé tiwáàkà tó sójú ẹni tó bá pé yá kọ́lé kọ́lé kọ́lé kìíní wọ́n bá fi ti kọ́lé àlàáfíà dùkọ̀ sọ pé yá akérọ́mọ́lì kọ́lé kìíní. tọ́ kọ́lùhù mínà lẹ́kọ̀bọ̀sì pẹ̀lú pé ìsikánù bá kí bá gba sukun tàbí kọgbà tó mọ̀ pé mínà lẹ́kọ̀bọ̀sì wọ̀lẹ̀kọ̀bá ì alẹ́kọ̀bọ̀sì ń jẹ́ ọjọ́ jámù kọ̀bí jámù lọ́jẹ́ àkójọpọ̀ lọ́jẹ́ fún kọ̀bí ìdọ̀tí ẹ̀gbin ẹni ẹ̀gbin níjẹ́ kọ̀bá ìsòun jẹ́jẹ́ mú fún kọ̀bí ìta ẹni ẹ̀gbin ìdọ̀tí lóbìnrin yòrédó zòkòrò ànà ṣayàtọ́yìn wọ iná lọ́hùn. ìtọ́gbà lérò náà ni àwọn akọ àwọn èṣù àti àwọn abo èṣù burúkú yẹn. wọ̀kìlá àròdà alimakiro wọn ni tó ti gbàlẹ́ wọn kan sọ pé ìtumọ̀ tó gbà ni pé gbogbo ti ń jaburú lọ́wọ́ ọlọ́run ni olùsọ̀kú níbẹ̀. ẹ jẹ́ ká yẹn ká nítorí pé ó náà ní í ṣe pẹ̀lú alìkọ́lá dùn àwọn ọlọ́kọ̀ọ́rọ́ òjì mí nìkan la àdúrà tá a máa ń ṣe nígbà tá a bá jáde nílé ìgbọ̀nsẹ̀. ayé àdúrà olẹ́bí yẹ̀kúnnù bá jáde kúrò òjì mí nìkan la àdúrà tí ó wáyé lẹ́yìn ìgbà tá a jáde èsì pé ìgbà tá a bá fẹ́ jáde o. sọ́dọ̀ pé ẹ̀sìn bí ìgbà tá a fẹ́ wọlé la wíta àkọ́kọ́ ó yẹ kó jẹ́ pé ìgbà tá a bá fẹ́ jáde ó ti jáde tán òtútù orí òun náà ìta ló ti rí méjèèjì kí ni gbọ́dọ̀ táwì bùkúrọ́ọ̀lẹ́kì gbọ̀fọ̀rọ̀ nàbí ọlọ́run àforíjì rẹ̀ mọ́ wá o dákun foríjì mi. sọ̀hábí yàtọ̀ ìṣàdé ẹ̀ńtọ́gbàdé tó wa hiya Aisha hiya Aisha tó bintu Abi Bakrin Siddiq radiyallahu anha. ìyàwó Aisha ọmọ àfáwà Abubakar Siddiq ni o ọlọ́ba ni oníṣẹ́ bàbá àtọmọ. ọlọ́hu gbọ̀fọ̀rọ̀ nàbí gbọ́dọ̀ àníṣàlọ́ wa atlubu minkal maghfira mo sì ń wá àforíjì lọ́dọ̀ wọlọ́wọ́ bá. wa qila fi ta'qibihi sallallahu alayhi wa sallam al-khuruj bi hadha ad-du'a anna al-quwwata al-bashariyata qasiratun عن الوفاء بشكر ما أنعم الله تعالى عليه من تسويغ الطعام والشراب وترتيب الغذاء على الوجه المناسب لمصلحة البدن إلى أوان الخروج فلجأ إلى الاستغفار اعترافا بالقصور عن بلوغ حق تلك النعم والله أعلم nígbẹ̀yìn ọ̀rọ̀ yìí àwọn ní ti kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yìí nípa jíjáde àlẹ́sọ́lá pẹ̀lú àdúrà tó sọ yìí òun náà ní pé dáadáa ju agbára ọmọ ènìyàn agbára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó kúrú púpọ̀ ọlẹ̀ púpọ̀ láti lè pé ìdúpẹ́ fọlọ́wọ́n ba lórí ìdẹ̀ra fọlọ́wọ́n ba ìlẹ́kẹ́ láti lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa wípé ọlọ́run jẹ́ kó oúnjẹ ọ lọ ní rọrùn fún ọjẹ́ oúnjẹ pẹ̀lú rọrùn kó sì mu pẹ̀lú rọra ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wá sí ètò jíjẹ́ rẹ̀ yìí ọlọ́run ti ní ojú pọ̀nà tó níbàámu dáadáa fún nítorí kó lè jẹ́ tí ó wúlò fún ara rẹ̀ títí tó fi wá dásìkò tọ́lọ́run sọ pé àwọn tí ọ̀dà nínú oúnjẹ yẹn kó ṣe kí o kò tún jáde torí ẹ̀fọ́ alájà fi lọ gbára àforíjì tọrọ ẹnu òun kúrú oríkèéríkèé ara òun kúrú à ń bolo kí hakẹ́ tilka ni'am láti lè dé gbogbo gbogbo ìdẹ̀ra tọ́lọ̀ sí fóun yẹn gbogbo ní kí mo tiẹ̀ fẹ́ fi dúpẹ́ rẹ̀ náà kí mo bó mo sì fẹ́ kí n pé ọlọ́run mo wọ o nípa bó kí n dúpẹ́ tó ti mi o ti mo bí mi rọ́pẹ́ dún fún ọlọ́run ọba ìrèké yẹ kó sí rọrọ ìrọra orí àti ìdẹ̀ra rẹ̀ kó ṣe pé ní àtẹ̀kọ́ kan wa wasalla allahu wasalla mubaraka ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wasalla ìbéèrè naam wọn nìkan náà ni àwọn obìnrin tá a bá ní ìbéèrè naam kakọ two ọ̀yà nàmbà one wa alaikum salaam. halal. bẹ́ẹ̀ kí ni ìdájọ́ pé yóò fi lọ́ọ̀kì rẹ̀. wọ́n ní ìbéèrè wọ́n béèrè pé kí ni ìdájọ́ pé yóò fọṣẹ dúdú wẹ̀ á halal àwa ń béèrè lọ́wọ́ oníbèrè náà pé kí ni ìdájọ́ pé yóò fi lọ́ọ̀kì rẹ̀. èwo lọ́kọ́kọ́ dáyé nu méjèèjì kí lórí tó fi béèrè bẹ́ẹ̀. tọ tẹgbọn ní béèrè ó lóun kọsẹ̀ dúdú wẹ wọn bá ní pé bóyá òun kò kàn máa ní títí báyìí ní ìsìn èmi náà fi ń wẹ títí dòní náà mo ti fi ń wẹ òun lọ bà lọ́dọ̀ mi tí mo fi ń wẹ nílé ìwẹ̀ ọṣẹ dúdú ni sẹmu fún àná tó dọ́gba sí wọn ṣe dúdú oṣù abẹ ẹkọ ni kò sí wàhálà ọkà tí ọmọ pé wò ó ṣe kíni o òfin kankan kún àmọ́ n fi ń dáa jù n fi ń dáa jù tíyẹn bá fẹ́ ṣerú ṣe tíyẹn yẹ káwọn sẹyìn ọmọ wa ń korongbò korongbò tó ti yé tí mo kù sínú ike o mo kù sínú ike tó ọbẹ ti kó nu ike wàhálà ń bẹ o ah, àwọn ìwọ ló fi rẹ sáàyè kẹfí sí ó ti fi rẹ sínú òrújú làwọn yẹn fi kẹfí sí ọ tó ní wọn mọ pé nítorí wọn bá kó nu ike ó ti po nǹkan mọ ni gbàgbọ́ àjọyọ̀ tó bá tún ti fún gbogbo ẹ̀ papọ̀ tó ti fún papọ̀ tó ti mí wọn ó ti kó nǹkan mọ́ lọ́dọ̀ ọmọ yorùbá tí ó kọ́ wà lẹ́yìn ẹyọ rẹ̀ korongbó rẹ̀ bá a mọ́sẹ̀ dúdú ẹyọ kan wá ń bẹ̀ wọn. ìyá ni sìn fún rí pé wọ́n rí pé irú ti rú ara rẹ̀ ìyá ni sìn lọ́wọ́ abu díẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ á dá yòókù padà kàdà. làmọ́ yọ ya. Thank you. Naam. Eh. bí ṣe máa rí nu o níbi kẹ o níbi kíta rẹ gbogbo ntọ́ba jẹ́ má dáadáa fẹ́ẹ́ kí wọ́n máa ṣe wọn lọ́ọ́ máa ṣe wọn tó ti ọ́ máa kí wọn ó kí wọn ní asalaamualeykum wa rahmatulahi wa barakatu ní one one ló kàn gbọmi yìí mọ sí sẹ́fù o ọgbọdọ sí sẹ́fù o arara mọ sí so one lọkọ níwájú wọn wọn náà wà ní àwọn ọ̀rọ̀ tó dáa gbogbo ilé ńkọ́ àwọn màmí ńkọ́ àwọn gbá ńkọ́ báwo níbi iṣẹ́ tí ọ̀pẹ yín lánàá tí o ti gbá tí o sáwó ọmọ kí ọmọ kí eléyìí sì kó ìjọ rẹ lójú títí báyìí gbogbo dáadáa tó o bá ní ọmọ ṣe sí wọn títọ́ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ló fi fún ọ náà lágbọ́ yìí má padà ọ̀nà ògbóyìn bá tọ́ bá ti padà kó o tún rí ṣe mọ́ nìyẹn tòtí yé ah síbẹ̀ mọ̀ pé mò ń tẹ̀ mò ń ṣe tẹ́lẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé islam ní kẹ́yìn wọ́n gan lágbègbè yẹn islam ló jẹ́ kẹ́yìn yẹn gan o wàláì kìí ṣe fẹ́nu mi nínú àwọn àdìsí bá àdìsí bá àdìsí bá kìí ṣe àṣàládùbáwà lọ kìí ṣe àṣàládùbáwà bàbá wa sheu kamal ọlọ́run bá wa kẹ́ wọn bàbá ní pé ẹni yóò tọ́ bá tẹ̀ fún yẹn báyìí nínú fídíò ó fún wọn ru fídíò yẹn ah wọ́n ní ìwọ̀n àtẹ̀ntọ́ tẹ̀ fún ó dúró jọ́wájú ọlọ́run ká tó wá pẹ́ tọ́dọ̀ balẹ̀ yẹn yẹn ó tún wá fún wọn ní ti Sheikh Adam náà bó ṣe rí nìyẹn Allah ta'ala alim náà máa ìbéèrè wá sí lọ́gàtà náà. wọ́n jí ta ló mú tẹ̀sí bẹ́ẹ̀bì lásán náà láwùjọ bọ́yá nìkan bá yín fọ́ ni ẹ ní sọ pé wọ́n ti jí o wọ́n ti àrímọ́ àrímọ́ náà nù tó ti wá ní ìsìn bọ́yá nìkan bá wà pọ̀ talẹ̀ tó bá wà pọ̀ ìjẹ́ ìsí tí o ti bá wà ká bí tó bá wà pọ̀ sí tó ti wá ní ìsìn tẹ́ ẹ bá ti rí ẹ̀rí náà ẹ wà nǹkan mi lò tó dé báyìí nìsín gbólóhùn pé tá a mẹni tọ́ bá wa ká ìtẹ́ yìí tọ́ bá wa kọ́ ọ́ nígbà tẹ́ bá wò lọ́tún ló sì tẹ́ wá lọ́tún lọ́ọ̀ ẹ̀rí tẹ́ ẹ ti tẹ́ àtọ̀ bóyá wọ́n ti padà mú ìtẹ́ mọ́sálásí wọn ti mú lọ ni ìtẹ́ tá à ń tẹ́ ń kọ́ ẹnìkan ti mú mi àbá ń bẹ̀ mọ́ àbá àánú òṣèbá láti bí ìjẹta àsìkéde kíta lẹ́ńtọ́ bá wa kọ́ bóyá ẹnìkan lọ́ọ́ bá ni ààrẹ nìkan kan ó ti kẹ́pẹ́ ńtọ́ bá wa kọ́ bẹ́ẹ̀ ń gbà tó bá jẹ́ àpàdà máa rí sọ́dà ó ṣe rí náà nù. tó bá jẹ́ pé ẹ ti lámì tí ẹ bá jẹ́ pé ẹ̀yin nìkan wọ́n ti rú ẹ̀fọ́ bọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin nìkan wọ́n ti rú ẹ̀fọ́ tó jẹ́ pé special need ni òdodo ọ̀rọ̀ mo sọ fún ọ o ẹ pé special need bá ní pé ẹ̀yin nìkan ni o ní gbogbo àdúgbò yẹn o kò pé méjì ní gbogbo olú sẹ́yìn kò pé méjì kápẹ́ irú yín nìkan bá ní tẹ̀sí ní tẹ̀sí prove it right gbẹtọ̀ kò pé méjì ní nínú ìsẹ́yìn àwa nìkan la lọ sí complain tí wọ́n sì dá sí fún wa ọ̀la nígbà yẹn ẹ béèrè pé ń bo ló ti rí tiẹ̀ èsì ni mọ́sálásí lẹ́tì máa sọ yẹn o níta lẹ́tì máa sọ pé ń bo lẹ́tì rí ẹ̀yin náà sì gbọ́nà tó dáa ẹ gbà fi béèrè lọ rẹ tòdí àyìn sìn tí ẹ fi ní sọ pé ẹ̀yin lẹ jí tẹ wa mú ọmọ rẹ bẹ o a sì ti ń béèrè tẹ ìyá àmọ́ pé ẹ̀yin lẹ tiẹ bá wa fọ so tàbí lẹ tiẹ bá wa lẹ bá wa rí ibi tí wọn fi bí mo rò kó yé àbọjọra wọn wọn dàbí ó sì jọ ti mọ́sálásí náà ó sì ń jọ ti mọ́sálásí náà mo rò kó yé níta ni o sọ́ra kọ́ mọ́ ba ìjọba àyà jẹ́ nọ́ọ̀sì kọ́ mọ́ jẹ́ pé ẹ fẹ́ tìràn mọ́ ni. ẹnìkan ti ń jà sí mansin mi tó ní mansin mi ní bẹ́ẹ̀ bìkan tí ì sí mansin mi. nígbà tí ọlọ́run wá sí bí wọ́n ti ń fa ọ̀rọ̀ náà ni mo ti dé ah ó lè bójú jà lẹ́ o ọlọ́run ni ò tíje kó wọn fa ọ̀rọ̀ ẹ débi tó le o ẹ̀mí pé tó le tó pọ̀jù tó le fi mọ̀ ní nọ́mbà ọmọ nọ́mbà ó sáré pé gbogbo ìṣesí wọn jọra wọn nígbà mo fi ń lo làgàtà kan ẹnìkan ti dá máa ó ní màṣẹ àfàwọn làwọn máa ń sìn ọlọ́run ló ní ọjọ́ ẹjọ́ pé ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn ká tí o sáàsì kọ tí o sáàsì tún ní nǹkan báyìí o tún ní nǹkan báyìí so kásì pẹ̀lẹ́ níta lè fi dá wàhálà lẹ̀ kó má jẹ́ pé ni ẹ láti jọ yẹn ni o ti ní wá mọ́sálásí yín má pẹ́ di olè mọ́wò tí o ká sọ̀rọ̀ fún sísìn yẹn Allah ta'ala alam ẹ̀ ń tọ́ bá sì mú un náà ti pẹ́lú ara ẹ lọ́ọ́ ní ìsíbẹ̀ tó ti yé ó ta pàtíkẹ́lì mi ó mú tuntun mi tó gbádùn wa ni àrímọ́ àrímọ́ tàbádẹ́ lómi tí ọba fi tuntun síbẹ̀ o sọ ẹnìkan ti lọ fi kírun bíi kan tí ọ̀ràn ti dà padà ṣáàlà àlá ló ṣe rí nìyẹn tọ́lọ́n kó sílọ̀ fún wa subhanaka Allahumma hamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.